sílé kòbó ránṣì kẹ lọ gbá fún mi. bàbá o tabadélé wọn tí ra bàbá wọn tí ní ká ṣe bàbá. ẹgbẹ́ ògbó ẹbí ẹ̀ wá. bàbá o wọn ní mystery bàbá tó máa fún wa lówó nǹkan. ó ti save ó ti save lẹ́ẹ̀bà rẹ̀. ó save tó máa fún wa lówó. act fast act fast. túmọ̀ béèrè bàbá small but mighty. ilẹ̀ ẹ máa gbúdọ̀ gbọ́. act fast ee ee ee lado padà. bàbá mo fẹ́ kí n tẹ̀lé wọn kí wọ́n bójú ẹ̀jẹ̀ ni wọ́n lọ rí wa fún òun rí yàn. mi wa. odori màkà ìdí pàtàkì tí mo fi pe gbogbo wa fún ìpàdé ni pé iṣẹ́ tí a fẹ́ ṣe ní ọ̀sẹ̀ yìí ó máa yàtọ̀ sí tàtẹ̀yìn wa so àwọn estate kan wà tí wọ́n gbé contract kan fún wa five million blocks na láti supply wọn. five million blocks. yes so we need to work harder. Lukman Dọ̀tun kò sí mẹ́lẹ́ra lọ́sẹ̀ yìí o and ah, you know tẹ bá ṣiṣẹ́ bí iṣẹ́ tẹ a meet up pẹ̀lú target yẹn ah ẹ má worry mo ti bọ́gà discuss a máa múnú yín dùn so we need to meet up with target of five million blocks. ó pọ̀ ó pọ̀ five million blocks uh, super èmi ni observation lọ àwọn tó máa ń supply wa ní ìyẹ̀pẹ̀ ṣaka yẹn kò ṣaka tó ẹ jẹ́ ká change wọn irú àwọn tó fẹ́ gbé five million blocks fún wa láti produce èyí tí a bá ṣe dáadáa tó quality á tún gbé more fún wa ẹ understand ẹ ká change wọn. kò sí problem. super ó jẹ́rìí Michael ẹ má wọrí. ẹ wo ẹ yẹ ká bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ ṣẹ̀ǹjẹ̀ ṣẹ̀ǹjẹ̀ ṣẹ̀ǹjẹ̀ ká bẹ̀rẹ̀ iṣẹ́. ìdè náà. owó kò sí lọ́jọ́ rẹ̀. ọlọ́run. múra síṣẹ́ o ọ̀rẹ́ mi. ó máa gbádùn èmi náà èmi náà máa ṣe fún ẹ o owó tí mò ń gbé ẹ dé mi ní gbé ẹ lọ́bẹ̀ mọ́ o ah, ah. ibi tó wẹ́ dé ibẹ̀ ni mo máa ṣe é dé fún ẹ tó máa ti dúró o torí gbogbo eléyìí tó ń ṣe yìí ó délé kò bá mi o lójúmọ́ ẹ̀ ní ọ̀la ọ̀la ọ̀tún là kí ló ṣẹlẹ̀ gbogbo. kí ló ń ṣe é báyìí tó lọ mo ti sọ fún ẹ náà mo ti bá parí àkáǹtì mo ń ṣe lọ́wọ́ màá rí ẹ náà. yéè rí afẹ́ ìṣọ̀kọ rí hmm, ẹ̀yin obìnrin ẹ láìpẹ́ owó ṣùgbọ́n ọ̀rọ̀ tí yóò ju owó lọ ò gbádùn rárá. sọ̀rọ̀ mo ti gbọ́ bọ́lá ah, oṣù máa wá. ẹ kúṣẹ́ báwo ni àṣìṣe àbí àbẹ́ ni tìyín rí lọ́tún tí bá wo calculation tí mo ṣe ní wíìkì twenty three blocks ló fọ́. twenty three blocks. bẹ́ẹ̀ni. tó kò ju twenty one lọ because ah, twenty kò tó bẹ́ẹ̀ sà. twenty three blocks ló fọ́ and you fifteen blocks ló fọ́. fifteen blocks. fifteen blocks. ah. Huh? ìgbọ́dọ̀ tún ó tó fifteen blocks tí mo fọ́. òrò bẹ́ẹ̀ in fact méjì kan tó wọ́n tó jẹ́ sà lórí twenty one yẹn ẹni ló kọlu mi tó fi jẹ́ tó tó tó. báwo ni mo ṣe máa fọ́ fifteen blocks in a week. mo document everything mo mo mo document ẹsẹ ẹ wọ́n ni. ẹgbẹ́ tí owó fifteen blocks kúrò ní owó mi kò ní kú kankan mọ́. and that is why you need to be more careful. ṣé ìwọ nìkan ni ṣe béèyàn ni Michael Michael well done òkúṣẹ́ kí n má gbàgbé a ní iṣẹ́ tá a fẹ́ ṣe lọ́la gbogbo ọlá mọ̀ pé ọ̀la ọjọ́ ìsinmi ló jẹ́ fún wa ṣùgbọ́n a ní ọjà kan tí a fẹ́ deliver lọ́la a ní ẹ máa wá síbi iṣẹ́ lọ́la ẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ó ṣe ṣẹlẹ̀ a máa a máa ẹ máa fi ń lo overtime. super a máa wá ẹ máa wọ̀ rẹ̀ à ń bọ̀ à ń bọ̀. kò sí pọ́rọ̀ ó ní a máa wá. wọ́n máa fún olówó náà. ẹ̀hún ojú náà mo sọ pé ó ní a máa wá. à ń bọ̀ à ń bọ̀ à ń bọ̀ ẹ máa wọ̀ rẹ̀. ẹgbẹ́ mi bí o ti ní sókùn tẹ bá yẹ owó fifteen blocks. kí ló dé kàrí pé mo lálejò ẹ lọ change now. super kẹ́lẹ́lẹ́ ẹ lọ change jàre. Ah. sí wàhálà. mo fún mo béèrè lọ́wọ́ ẹ náà nìyí tí kò lórí ẹ̀. tiẹ̀ náà mo ń ṣe tiẹ̀ náà mo ń ṣe gbogbo owó búlọ̀kù tó fọ́ yẹn nígbà mo fẹ́ kó fún un. mo fọ́ o. iṣẹ́ la fi ń dẹni. iṣẹ́ la fi ń dẹni tí bàbá ti láhùn jù báwo ni náà ṣe níbi. ó rán mi lọ ọdún jẹ wọn á gbóúnjẹ dé mo tún wá jẹ wọn á ní kí mi ká bọ̀ sí. ìwọ ló ṣe mistake ọlọ́run yọ tí o ṣe ìbílẹ̀ wọn káwọn pẹ́rọ èmi ló rọ lóúnjẹ màá ti jẹ áàfù lọ́jọ́ màá kàn dànù ni màá má tó wá. ẹ̀yin méjèèjì ẹ mọ oúnjẹ lọ àfi oúnjẹ kẹ jẹun tó bá dóbi iṣẹ́ báyẹn nílé ṣiṣẹ́. ọ̀gbẹ́ni gbẹnu sọ̀rọ̀ máa èmi o àwọn èdè gbọ́dọ̀ wẹ̀ ní wàá mọ̀ nípa lúgbọ̀n mi. <laughs> àbí mo ti lọ di èmi tí mo ti ní patí tí mo lọ lọ́la tí mi ò dẹ̀ ní kárí ẹ̀ ova láéláé. a jẹ́ pé ọ̀rọ̀ wa ti fẹ́ jọra wọn nìyẹn ọ̀rọ̀ lọ́gbọ́n máa ń jọra tí a sì wẹ̀ ló máa ń yàtọ̀. kí wọ́n lè méjì ń tọ́ láti sọ báyìí nǹkan tá à ń try láti sọ ni wípé àwa méjèèjì lọ́lọ́gbọ́n ìwọ la Babao, the priest of our land. Anyway, èmi o èmi ò lọ o mo ní pàtì tí mo lọ tí mi ò tiẹ̀ lè ever carry ẹ̀ over. mo jẹ́rìí ọmọ ìyá mi a jẹ́ wípé ọ̀rọ̀ àṣìwèrè ló máa ń yàtọ̀ hmm, ọlọ́gbọ́n méjì báyìí bákan náà lọ́rọ̀ wọn máa ń rí. táwa la ṣe wèrè. èèyàn tó báyìí wọ́n náà wò dúró bó ṣe wo bó ṣe wo owó mi wèrè owó sí right ọmọ àwọn yàrá left ìgbà tó dáhùn kò kàn ṣe ni pé kò kàn ti ṣe báyìí ni gẹ́gẹ́. ṣé ẹ méjì ń wá ẹ̀mí ni. a sì káyọ̀ wèrè kò rẹ̀ èmi ní tèmi o ọ̀la èmi ń lọ ṣùgbọ́n ẹ máa bára yín bẹ̀. iṣẹ́ lago ṣe kú mo kàn máa wo bọ̀bọ̀ ní láìfẹ́ pé ṣó lè mí kí ẹ ṣá pẹ̀lú bó ṣe ṣe ó máa ronú tíǹk máa ronú bí wọ́n ṣe fẹ́ move on pẹ̀lú láìfẹ́ o bí wọ́n ṣe fẹ́ make nílé ayé ẹ̀ ṣé bíbá ló fẹ́ kú sí ni. ṣé ẹ méjèèjì ẹ mọ̀ wípé iṣẹ́ la fi ń débi gíga àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ guys what money cannot buy more money can buy. Mm. Ah? níbẹ̀rẹ̀ náà ni mọ́mọ́ ni ti máa báyìí o. kò sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kìíní lọ́ǹtì yẹn. Michael ó ṣe gan-an ni ah o try gan o you are such a wonderful guy even kò jẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀ wá ṣiṣẹ́ yẹn omi ìrògbọ́n lè perform ju nǹkan tó ṣe yẹn lọ I'm highly impressed ọlọ́run adé máa wà pẹ̀lú ẹ fọkànbalẹ̀ bó ṣe ń ṣe yẹn ni kò ṣe máa ṣe o má yí wà padà o má yí wà padà o má bínú sí mi ẹ ń wá nǹkankan fún ẹ kó fi wọ mọ́tò mi kó ló fúnra ẹ ìṣe Michael dájú má manage eléyìí. àtàgìsà. Ah, ẹ yẹ sà. pẹ̀lẹ́ díà yẹ sà. o ṣe gan ẹ. ok sà dadi. o ṣe má wọrí. yẹ sà. o ṣe gan ni. ẹ yẹ thank you so much. kódà wọ sà. yà bye. yẹ sà. iṣẹ́ la fi ń dẹni iṣẹ́ la fi ń dẹni ẹ̀yẹ láwùjọ kò ah, tiẹ̀ ah, ti dà gbogbo kí ni kí ni o ti rún bẹ́ẹ̀ yẹn náà wọ́n dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ò pé àgbà ah, ó jẹ́ tí máa ń kó gbogbo wetin dey worry you now wọ́n dẹ̀ máa ṣe ibi tó bá ti rí oúnjẹ ó ti tó ẹ̀wà tó jẹ́ tó kí ló dé ìwọ nìkan ló ṣẹ̀wà fún ẹ. ṣé ẹ jẹun láti ibi tẹ̀sí wà ni. dúró náà sórí ibi tá a lọ yẹn hmm. o o ti tó náà ọ̀dẹ̀ máa ṣe bí ìwé ìwọ gan ṣe bí ìwé rẹ̀ náà sórí. mo gbọ́ yín. Mhm. ibà yẹn tó ra nkàrà ó wọlé nu ara àti ibẹ̀ àwọn tẹ̀ wú pé káfíńtì tó wà lọ́wọ́ káfíńtì wọ́n mọ́tò àgbẹ̀ àfi ló dé náà ẹ má ṣe bí gbèrè báyìí náà graduate ni wá ló máa pa bùrọ̀ tẹ̀sí máa fi ọ̀nà fi ọ̀nà díẹ̀ náà. so five hundred tó wà lọ́wọ́ wa sọ̀rọ̀ pa máa fi àwọn kan máa fi wọ mọ́tò àfi bribe àwọn bouncers àwọn àwòrán rọra jẹ rọra sọ. ń bọ̀ ń bọ̀ aṣọ àwọlé aláwọ̀ fún àgbọn pẹ̀lú five naira ta hmm. wọlé hmm. a ṣe wọlé báyìí ó di pé òun ṣe pọ́njẹ tán wọ́n ní àkàrà tí gbogbo wọn rà òun ní páàsì wọn sẹ́yìn hmm. tí ò bá ti wọ àkàrà wọn lè fún oúnjẹ nígbà tí everybody tó wá wọ àkàrà tó gbóúnjẹ tán àti ìwà òpin pé o àjẹkù tí wọ́n tún jẹ o ká tó ra tún mú àjẹpọ̀ tó bá rí di ìwé ìbáwọn tó fẹ́ fajá ló ń jẹ́ ṣe rọ́ọ̀ṣì àjẹpọ̀ ah! adéwò mi kó sálọ máa bá wọn dráàgì. èmi àti dọ̀tún tí wàá pera wa pé àlàyé jókòó ẹ̀ pé a ti ń ya wèrè pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ àjọra ń bọ̀ lẹ́nìyẹn o. bí mo sọ fún ẹ méjèèjì wípé ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ ẹ dáhùn iṣẹ́ tí mo lọ ṣe lé ní five thousand ni mo mú wálé. yé ta ló ta fún ẹ oh, ṣọ́ọ̀gá ló fún ẹ five thousand naira. ọ̀gá kọ́ fún five thousand. Ah! ẹ̀rù bà mí. máa tí mo bá lòdì ọjà ló fún five thousand. náà wò náà ọ̀gá fún five thousand láì sọ owó ah. oṣù. gbà tó ní ọ̀gá òbú mi. láìláì láìláì ah, nítorí ìpọ́n ọ̀gá yìí ti wọ́n mi ní. o <laughs> tiẹ̀ ti da. ẹ ẹ ya ṣaasi mẹ́ta. ní òkòlè kò lè jẹ mẹ́ta a máa mú bíi three k or one five ohun tó wọn tó fún lówó. no o ṣe máa ṣe máa jẹ kó ṣe yàgà sí báyìí okay two thousand. ó dà bó ṣe pin náà. no wíwà tó máa gbójú wa lọ. àṣebùn náà fún lówó. ẹyin méjì. jẹ́ ìjọba ìdá máa ṣe dúró bá máa ṣe lélẹ̀ wọ́n máa gba one five wọ́n máa gba one five nínú máa gba one five five million. tó kù. a máa fi yẹ ẹ gbẹyẹ ṣe that's true that's true. ẹ try ẹ mọ̀wé ẹ mọ̀wé ẹ méjèèjì nǹkan tí mo fẹ́ fún yín nínú five thousand òun náà lè ti jẹ kúkú gbà. ó ṣe gan. jẹ jẹ jẹ tẹ ó tán àbí. Ah, ah. brain money jọ. àbẹ má ṣe ṣọ̀lẹ ìwọ rẹ mi torí pé iṣẹ́ jàre. madam madam. torí pé ẹ fún yín èèyàn ẹ̀jẹ̀ àti ìlú dátọ̀ sí. orí pé iṣẹ́ jàre bí. má ṣe ṣọ̀rẹ́. gbogbo owó ṣẹ́ta palẹ̀ ìdálẹ́. bàbá olùṣèlú. iṣẹ́ làfin dẹ́ni oúnjẹ yàtọ̀ lẹ́yìn. kí ló bá yọ ọjọ́ àjọ bẹ́ẹ̀ yọ bá mi ṣe. ìwọ ò mú sọ́ọ̀dù èkó ní sáà mú ọkọ. olówó kan tó máa ń pè mí sí. mo dàgbà ẹgbẹ́ mi ò pé mo ṣèwọ òyìn. ògbà náà ló máa fẹ́ lówó. Hmm. bro. ẹ yóò lo wa ẹ̀yin jẹ one thousand five fifty pẹ̀lú mineral àwọn náà jẹ six fifty pẹ̀lú mineral but àwọn jẹ three twenty pẹ̀lú pẹ̀tà tó àwọn àjọ. ẹ ṣe owó máa fẹ́ lówó ìwọ máa wọ̀ bá ń gbé èrò kan ẹ̀. nìyẹn. Hmm five thousand one now. so ẹ ló lọ́wọ́ ẹ ń jẹ oúnjẹ. a ah, ló lọ́wọ́ àbó kì í bá òun ah, sọ̀rọ̀ báyìí a ah, ló lọ́wọ́ àbó. ẹ ń jẹ ẹja oúnjẹ kí ní kí bá sí sọ̀tẹ̀ láti pàtó owó yẹn. ẹ tó bá gbọ́ bóyá sọ̀rọ̀ sí yẹn á lè rò pé bóyá èèyàn lówó lọ́wọ́ ẹ̀ tó jẹ́ mi mo sọ pé kò fi sanwó jẹ́ mi one five ni mo jẹ́ mi jẹ́ ju ok one five fifty fifty naira ok àtibáṣe ní five hundred nílé ẹ̀yọ five hundred níbẹ̀ kò fi kún owó tèmi. owó mo jẹ yìí. five thousand kọ́ five thousand owó àmẹ́ta. bọ̀dọ̀ bí Ah. èmi kọ́ jẹ oúnjẹ tí nìyọ nẹ́nẹ́ náà yín jẹ oúnjẹ wá tààtọ̀ ìwọ. ìwọ fẹ́ máa ìwọ fẹ́ máa nọ́ọ̀tì ẹ̀ díẹ̀ díẹ̀ ni tí ọba fẹ́ máa náwó díẹ̀ díẹ̀ kò ní ná tọ́lẹ̀ kọ́ lọ. lọ́tún èmi ti lọ. èmi á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ṣe nọ́mbà àwọn nẹ́tíwọ́ọ̀kì sì bẹ̀rẹ̀ òṣì orí wọn sìn. wọ́n kí ló tún dúró ṣe sọ fẹ́ máa ta oúnjẹ ń ní jẹkújẹ tó wá tí yóò sì kúlẹ̀ ṣe bí kíní ń ah. ọmọ klọ́ọ̀bù lórí burúkú yìí ni o klọ́ọ̀bù yóò kọ̀ tó ná sẹ́ǹsì yẹn náà àwọn klọ́ọ̀bù lórí burúkú yìí ni náà àbúrò òṣìwò lélẹ̀ náà. ẹ lo. ta ló ń sọ̀rọ̀. ẹ èmi ni ẹ ká sàn ṣẹ́ wa pa ẹ mo ní kí sọ mi pé mo ti nídìí blọọkì yẹn ń sìn iná ti bá mi kó yẹ̀pẹ̀ yẹn dé. jákò ló ra go fún mi ìdàrúdà kó ya wèrè. kí n já pàtà ẹ gbà mí ṣé kò ṣe nọ́mbà Lukman náà mo pè ní irọ́ o nọ́mbà Lukman náà mo pè <laughs> bọ̀bọ̀ ìfọ́nìṣà ẹ máa débẹ̀ fúnra ara mi kò sí problem máa débẹ̀ fúnra ara mi ni. upload kọ upload jájọ. ṣé kò ṣe láǹfààní ìyẹn kọ́ ló ní kó sáwá máa sí iṣẹ́ má ṣe ṣọ̀lẹ tẹpá mọ́ṣẹ́ òbò ìwọ rẹ múra sí iṣẹ́ o ìkan nínú Dọ̀tun àbí Lukman ló máa ṣiṣẹ́ yẹn Dọ̀tun Lukman ẹ Michael. èwo nínú ló gbé kọ́sùmà ṣépè lórí fóònù. lórí customer ṣe pé ìjọ tí olúfẹ́ tó rọ́pò ẹ̀rọ alẹ́ tó fún wa lóúnjẹ tó wá ra nǹkan lọ́wọ́ àwa gbé wọn ṣe pé. pé mò ń parọ́ nìyẹn àbí. Ah, nẹ́tíwọ̀kì ìlú yìí máa crazy gbà mí ó tún ti lè lọ já síbò mí ìgbà tó ń pè yẹn máa gbọ́n ọ̀rọ̀ bíi miss nanka inaole kìnìkan kìnìkan. pé bí abẹ haúsá ló já sí. bí ìbọn haúsá kọ̀ọ̀kan lukman ìwọ gangan ni mo pè. bí èmi bí ìwọ kọ́kọ́ ni mo pè. Ah, lẹ́mi tí fòmi ti kú látàná. ebi tó mo lo fún yẹn tí fòmi yẹn fi kú ìgbà tó wọ́n kú ni mo lọ ṣàyè kọ́ mo dẹ̀ bá nẹ́tọ̀ sọ̀rọ̀ kí lè play game game mo ń play gan lórí ẹ̀. ẹ̀yin ẹ pé nọ́mbà yẹn bí o máa tàn ẹ rí i pé àparọ́. madam ẹ wo ẹ má bínú ẹ tòrọ Ọlọ́run ẹ má bínú ẹ̀yin ló máa ṣiṣẹ́ tiyín tì. Ah, ọ̀gá ẹ̀dẹ̀ ń bẹ̀ wọ́n ẹ lọ ṣiṣẹ́ ah, tiyín ẹ ṣe ta ni. ẹ lọ ẹ bínú ẹ madam ẹ má bínú ó lè jẹ nẹtíwọ́ọ̀kì. báwo ni o ṣe máa ṣépè fún kọ́sítọ́mà. ẹ kò sí mọ̀ọ́tì náà mo ti wá bèrè nǹkan àrìnpa ọ̀rọ̀ blọọkì yẹn kọ́sítọ́mà mi tí mò ń bá kọ́lé ó ti wá jáyé pẹ̀ láti àná so mò ń pè fún ní èyí so mo ti ní ìdí àwọn búlọ́ọ̀kì yẹn mo ní pé kí n wá béèrè fún nǹkan tí mò ń pè fún náà nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní gbé mi ṣépè lórí fún imagine. ni ó dẹni yìí láwùjọ ẹlẹ́ ọwọ́ ẹni èyí tán ní jẹ́ àwọn ìmúra síṣẹ́ múra síṣẹ́. Lukman Lukman wàá ṣe pé máa múra bí obìnrin tó ju pé ó ju iṣẹ́ iṣẹ́ iṣẹ́ libra tàbí lọ. dáhùn jàre. Ah, ó dẹ́ ń pariwo mò ń dẹ́dúró mò ń dẹ́dúró ṣáà ní dúró de Michael. Ah, a ṣe máa dúró de Michael wọn gbọ́n yọ mọ̀ pé ìyìn ìbúrò ni Michael máa ń rìn bó ṣe lọ síbẹ̀ yẹn sí ó lè jẹ́ pé ẹ̀ ló máa gbà lọ bí iṣẹ́. Ah, òótọ́ ni ìfẹ́ làgọ́ ṣekú possible kó rò bẹ́ẹ̀ o.

what What Ah! Ah! Ah! èmi ìpọ̀ ìwọ́gbà ìdìtò ìdìkọjá. kí ni mo ṣe dá kí ni mo ṣe dá kí ni mo ṣe fún ìwọ́gbà kí ni mo ṣe dá kí ni mo ṣe dá kí ni mo ṣe kí ni mo ṣe fún ìwọ́gbà kí ni mo ṣe dá. ẹ guys ẹ guys kí ni mo bá ẹ a máa kọ orin báyìí lẹ́kọ̀ọ́. kí ni mo ṣe kí ni mo ṣe. ilé ẹ̀ àti bàbá ẹ gbà mí o ọlọ́run ti jí mi lọ ẹ gbà mí o mi ò yára fún wa. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Oríṣiríṣi ni oríṣiríṣi ni oh, oh, oh, oh, oh, ṣẹlẹ̀. a lérò pé o ti máa débi ṣáájú wa ni. Ah. but it's not here o ti dé náà but michael o ti débi náà. kò ah. uh-uh. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá ṣe àwọn kó tóbi ó yọ ọkùn so ìgbà míì àti rìn fast tó máa ń affect ẹ ah, tó bá rìn díẹ̀ ó máa ń mí ni. kí ni ó yẹ ọkùnrin ní ṣe pẹ̀lú ó yẹ kó ti débi kó ti débi. ti fi defend ẹ ẹ bọ yìí ni pé kó máa embarrass ẹ láwọn kó yẹ dàbí pàtó embarrass ẹ ní it's wrong ẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà. ó possible kó lo attend sí um, impromptu nǹkan. Mm. ẹ máa ṣiṣẹ́ lọ so máa bá yín lẹ́nu iṣẹ́. ẹ sà sà ẹ má bínú mo nídìí two hundred two hundred. ẹ eh, máa fún yín tẹ bá ti fún wa Eh, màá lè yọ ọkẹ yọ di two hundred naira. ọ̀rọ̀ mi ò yẹ yín mo ò jẹun sùn lánàá tí mo fi láì tí ṣiṣẹ́ rárá. ẹ̀yin lọ ṣiṣẹ́ ọjà rẹ̀. ìwọ start engine ká bẹ̀rẹ̀ sí ní eh, èmi náà jẹun sùn lánàá náà but at least ìwọ tiẹ̀ sì jẹun kan lọ́wọ́ ọ̀sẹ̀ ìgbò jẹ́ nìkan tí wọ́n bá start engine màá dẹ̀ máa sọ̀rọ̀ tí bá ṣe ìwọ ọ̀rẹ́ mi. wá. jíjà bàbá wá. jíjà bàbá ọ̀yà ṣùṣà ṣàmà ṣàmà bàbá ọ̀ ó pọ̀ small boy might bàbá ọ̀ small boy might money means road bàbá ọ̀ small might gbé fún un ò dáhùn what my tún Money gbọ́ o money miss road money miss road Money mò ń jẹ́ bẹ́ẹ̀ o. money miss road bàbá ilẹ̀ bàbá wo. ò dáhùn mà màá jẹ́ kó yẹ pé money miss road money miss road ẹ̀ dọ́kun bẹ́ẹ̀ lé. Oh, my God ẹ kọ gbọ́dọ̀ máa ti yá ìpínlẹ̀ ìyá ẹ̀ wọ́n ní mi sọ bàbá. owó ní ní kì í ṣojú orí o tó ti gbọ́ ìwọ yájú sí àwọn tó kú ẹ. bọ̀yìn gas ẹ ṣe mí gan ẹ ṣe mí gan ẹni tẹ́ ẹ̀ fresh in the next five minutes tẹ́ bá nù tó bá yọrọ ẹ ti ṣe mí. Ah ẹ ló ṣẹlẹ̀. kí ẹ. michael ni sà. o lè sọ sókè ni. michael michael ni. michael ní ẹ̀kọ́ tí mo lẹ́bẹ̀ẹ́ káwọn boys ní bojú ẹ̀ jẹ́ nígbà tí mo wá wọlé ẹ máa ro ẹlẹ́rọ ara pé bàbá tí mo ń bójú ẹ̀jẹ̀ yìí kò léwu ó táríkà gan-an máa pe bẹ́rùn ẹ̀ lọ́wọ́ àbí gbá rẹ̀ lọ́wọ́ ni. ẹ ràn mí lọ́wọ́ sá ẹ ràn mí lọ́wọ́ sá. máa ràn ẹ́ lọ́wọ́ nítorí pé mo ti rí ìdí tó fi tó fi kúṣẹ̀ tó fi lówó lọ́wọ́. thank you sir. àbọ̀ ní ìdìrànlọ́wọ́ ni. mo ní ìdìrànlọ́wọ́ sá ẹ ṣé sá ẹ ṣé sá. Hey boys. Hey, feel it. small but mighty ó pọ̀ báàmì. ẹ ṣe sà. bẹ́ẹ̀ni wèrè dákẹ́ tí mo kórúkọ ẹni aṣọ ìwé onílé rẹ̀ ṣàìsàn ni ìwọ fún ní díẹ̀ náà àwọn aṣọ yìí kó tẹ̀lé kó ní aṣọ ìyá aṣọ òṣìṣẹ́ kó gbé aṣọ olówó wọ̀ Thank you, sir. My name is Ru. Go to the bed. I will go to the bed. The day ṣẹlẹ̀ rà oríṣiríṣi ló mo ti rí ibi tá a ibi rẹ jẹun. mo ti rí ibi tájà ti wẹ̀wù tó ti rọṣọ. mo ti ra parí nísọ onígbàjámọ̀. Michael. Michael. Dọ̀tun. Alpha ṣé báyìí ṣe rí lélẹ̀ kí ló ṣẹlẹ̀. máa ṣe kìlọ̀ jọ máa gbọ́n akílù kí ló ṣe. ọ̀rẹ́ mi. ìwọ ni pé wọ́n gba ṣe dráìvà wọn lè sọ fún wa. ìwọ ń tẹ o ti stọ́bọ̀n jù. ọ̀rẹ́ máa fi gbéraga sí o ṣé òrèwò ti fi gbéraga sí o ṣé o tó kó ti di dráìvà sí o. ok kí ni ìyàtọ̀ tó wà ní sálárì àti sálárì wa. owó ẹ̀pá pàtẹ́ ẹ̀kọ́ máa fún ẹ ní forty k what is the difference. wọ́n lè tún pọ́n máa fi owó kó. five k ó máa di thirty five k so five k difference ló wà ń bẹ̀ ẹ̀ yá kiri sísọ guys agbọ̀nrín ìṣílẹ̀ ń jẹ lọ́bẹ̀ o èmi ò kí ń ṣe dírẹ́fà o mọ́tò tí àwọn èèyàn mi mú ni o ìkànnà àwọn mọ́tò mi dẹ̀ nìyẹn. if na play stop am bí mo ti fẹ́ ro ra ro mọ́tò ìgbà ó sì gbà o. ìwọ ló ah ìwọ aṣọ tí wọ́n wáyé nìyí máa kí wọ́n bá ìmọ̀ rán ẹ̀ náà wọ́n náà lè sáré serious ó rán ẹ̀ ní ọmọ na place stop am má máa rán wa jọ. ẹ wọ méjì bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń ṣe. mo lèmi ni mo ní mọ́tò mi ni nígbàwo sígbàwo a máa yà mí wèrè náà. ìwọ ló ní mọ́tò ilé. kí ló ṣe ẹsẹ mi ò ṣeré náà. tilẹ̀kùn tilẹ̀kùn náà. ọ̀rẹ́ tí o bá ti ṣe ọgbọ́n náà ti padà. má máa ṣe bí lókà náà. Ah, ah. má máa ṣe bí lókà ah, tó bá tilẹ̀kùn wá <laughs> tilẹ̀. ayé mi <laughs> mo ti ṣe bí lókà mákẹ́ ni mo ṣe bí lókà. ọlọ́run ọba o. ìwọ ló ní mọ́tò yìí. mọ́tò mi ni nà án ṣé ẹ̀ ń doubt mi ni. àlàyé ìgbàwó sí gbà wo báwo ló eh, eh. ṣẹlẹ̀ ẹja wá sí. ẹ jẹ́ ká lọ jayé ẹ wọnú mọ́tò. wọ́n ní ká lọ jayé ẹ wọnú mọ́tò. mo fọ́ o èmi mo tún lọ báyìí. Ah, àwọn fẹ́ ṣọwọ́ ni <laughs> èmi mo fẹ́ sí. àbí kí n drive ni. ṣé o mọ mọ́tò wa ni. àlàyé wọlé jọ wàá bu mi o. Ah. ọ̀hún pé mi mo close mẹ́ jù eléyìí ló máa ń ṣe nǹkan tí o lè èwo ni <laughs> ah, kí ló dé tó kàn án èmi mo close mọ Michael jù náà ah, ẹ tí ì fi sílẹ̀. kí ló máa ń ṣe wọ́n wọ́n. ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni mo fẹ́ jọ òṣèlú sílẹ̀. <laughs> Michael. see as Michael dey glow. ṣe ṣe máa pa yìí. Ah, eléyìí erépa ò lè fi eléyìí lẹ̀ erépa ò lè fi eléyìí lẹ̀. so báwa ni things láti jọjọ. welcome sir welcome sir kí ni kí fún yín sir. èmi fẹ́ àgbo ológogoro yẹn pẹ̀lú energy drink. ọ ti tó mama sí gbà. àti má sọ pé mo fẹ́ yín. ẹ má ti sọ díẹ̀ wá dé gbẹnu ah, àgbo tí ò lógogoro kò yẹ pẹ̀lú energy drink ṣe ti gbọ́. ṣé kò ṣe jẹ̀dílẹ̀ ń béèrè fún sáà ní. no no no me and Moki just give them what they want. Michael. Tabala di yíyá sọ. Ṣé ẹ lásán tẹ̀? fe fried turkey. a uh, fried one. Ṣé kan fún ilé ẹja sí ni? Irọ́ àsọtẹ́ẹ̀dì ni mo fe. Ẹ̀jẹ̀ kan tó bá wù yìí, owó wà lẹ̀. Ká máa bá lọ. Ká máa bá lọ létí létí. Michael, ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ o. Ó pọ̀. Ó pọ̀ o. Owó lé ni, ṣùgbọ́n àjọ jẹ́ owó lé yẹn gan ni. Kó tó di pé o sorry. Kó tó di pé ọlọ́run ṣe ìyanu. àìsàn tìyẹn pọ̀ ṣùgbọ́n tí bàbá yẹn dẹ̀ wà láùsì gan tó bá ń sọ̀rọ̀ ní ọ̀dọ̀ àyè gbogbo ará yẹn ló máa gbọ́ nǹkan tó sọ. Mm. a máa wá surprise landlord yẹn ṣèlú òun bílíọ̀ pé bóyá owó ọdún kan láti la máa fún un ká fún níbi owó ọdún márùn-ún mm-hmm. ọ̀rẹ́sà kẹrù bá pé ah olùkọ́ yẹn ọ ti lówó lọ́wọ́. èmi mo dà fún ilé àní ẹ̀ẹ́kejì lọ fún wọn kí ló ń ṣe tó ń ṣe bàlàbàlà báyìí náà èèyàn méjì wà mí báyìí ọ̀dẹ̀ mú kan wá. ló má darí kan ni má wọrí. má darí kan. a ti mọ́rú yín. mo wo bó yìí ó fojú jọ english á dẹ̀ máa ṣe bí babaláwo ṣé babaláwo ní ẹni kí ló mọ̀ tó jẹ́ má darí kan. babaláwo mò ń bá gbé létí mi ò mọ̀. ẹ̀yin méjì ẹ̀ tí fi wá sílẹ̀. ayílẹ̀ ah. a lè stop ẹ̀. òun kan bó ṣe wà yẹn kò lè fi mí lẹ̀ o tí wọ́n wọ́n yóò bá rí mi tí wọ́n bá rí mi fọ́ láti àárọ̀ kárípa lọ separate ways ló wá bí ìrọ̀lẹ́ àti pàpàriwo polówá kíníkan kíníkan like say be my wife. tí wọn náà bá rí mi ṣé ò kí ń pè mí ò pè mí ò miss mi ò pè mí. ẹ̀yin guys Ọlọ́run ti yọ ọ̀rọ̀ à ń sanwó ilé kúrò nínú ọ̀rọ̀ wa mo ní ilé tèmi. irọ́

home and a house. <laughs> o ti àti ní home. so home ni àbí. ọlọ́run ló ṣe é ṣe. ayọ̀ dáadáa ayọ̀ dáadáa ni michael wà ní honestly. sọ pé mo máa ń sọ fún ẹ nípa ẹ pé wà á make ẹ. so bó ṣe wá kọ ló ti bó ṣe ń kọ́lé yẹn ló ti rá mọ̀ pé òkè mm. ibi báyìí ni um, èmi máa wà ibi báyìí ni dọ̀tún máa wà ibi báyìí ni ìwọ máa wà. come on. abájúdọ́dọ̀ àlàyé yẹn máa mú fún wa. Màkẹ́mọ́nì! Màkẹ́mọ́nì! Màkẹ́mọ́nì! Bàbá gbàgbà! Ó pọ̀! Màkẹ́mọ́nì! Ẹ̀yin guys afa. Àwọn guys èyí. Too much money! Ẹ níbo? Ẹ. Ah! Ah! Màkẹ́mọ́nì! Níbo? Ó kéré nú ayé àbámi. Ah! ah! bàbá mi kọjá kọjá sálẹ̀. Àlọ́ wà ní tó wá sí géètì fún wa. Ká sí géètì fún wa. mi bá kún lomi borí afárá ìgbínfà ìṣẹ̀ ìgbínfà ìròyìn ìgbókun lọ́rùn ẹṣin mẹ́ta sáré gólóto gólóto la ìlú já àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló pàjà ìlẹ̀kẹ̀. Ah, ìwọ àti ẹ ẹ ẹ ah, ìwọ ìwọ. came into the room looking fetish, like diabolic. Ó wá mú scissors yẹn dání nígbà tán wé nǹkan mọ́ scissors yẹn lára. Then Ọlọ́run kan bá mi ṣe tó ṣe wípé agídí tó wà nù mí lójú ayé Ọlọ́run wá gba agídí yẹn wọ̀ mí nínú àlá. Bó ṣe fẹ́ gé irun mi báyìí, bọ́kọ̀ bẹ̀rẹ̀ sí ń struggle pẹ̀lú ẹni. Màá ṣe ń struggle pẹ̀lú scissors nìyẹn, à ń struggle à ń struggle but Ọlọ́run kan rú mi lágbára, mo kàn tají ni. So vision lọ́lọ́run fi hàn mí tó túmọ̀ sí wípé something wrong somewhere i'm trying to tweak it out but mo ti rí but something is definitely undoubtedly wrong somewhere. Yeah, but, but my, my, my concern is this. Uh, is not a barber. So why is he Micah Fimawa caught in rain? nǹkan tí kò fẹ́ yé mi nínú àlá ẹ̀ nìyẹn o kàní pé mákẹ́ jẹ́ bàbá ń sìn àhẹ́n àlè accept pé ok ó lè kọ́ ti rìn sọ kí ni mákẹ́ fẹ́ fi rìn ṣe. ó dẹ̀ wọ ẹ títí títí you look like a celebrated fool ó jọ fool, lójú mi because èèyàn tó rí èrò pé ló máa ń sọ bó ṣe ń sọ rẹ o gbọ́ àwọn description tí mo tí mo my narrative and descriptive um, story pé èèyàn wọlé olùdàbọ̀lì fetish ó tó wá wí nǹkan mọ́ scissors. sani fóònù nínú you of course ṣé o fẹ́ kú sínú ìyá ni aláwèrè tó sọ pé láyé ò la nínú ìṣẹ́ tèmi àti ètùkù ká tó wá um, come in. ìyàwó wa good morning. good morning. adúgbẹ́. ṣé èsì yẹn ṣiṣẹ́ dáadáa. Ah, ah, akamoju ni. <laughs> <laughs> mo ní kí wọ́n sọ fún yín pé breakfast is ready àmọ́ kò ń ṣe our regular breakfast mo prepare o ah. àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́. wow i love asaro. ọ̀hún omi sọ bẹ́ẹ̀. kí làwọn kan tẹ fi sínú mo fẹ́ já sí. ṣe fẹ́ fọ́ sínú ẹ̀. ṣe láìkẹ́ lẹ́fọ́ ni. mo láìkẹ́ rẹ̀ jẹ́ ṣé kí ló bá yé mix ẹ̀ fọ́. Ah, ẹ má jẹ́ kí n stress yín lọ. so mo ti ń set table so mo ní pass off nígbà Oh, ti rẹ̀. àwa náà bọ̀. ó yẹ máa bọ̀ mi fẹ́ kó tutù. à ń o. Um, drink kò lè fẹ́. American or nǹkan. beautiful. èyí ń kan. ẹ jẹ́ kí n ṣe máa ro nǹkan tí màá mú. ṣé kò tiẹ̀ ní láti ro ẹ lè mú wa nàìjà náà. ó ń kú yìí sọ́ọ̀fọ̀nì. ok ẹ má pẹ̀ ṣe àṣẹ bọ̀ oh ok ẹ ṣe. ẹ ṣe gan. Did you just hear that? Asaru, early in the morning wọ́n ṣe Asaru? ta ló mọ̀ bí wọ́n ti pe irú ẹ̀ látòru tí wọ́n ti máa fi àwọn ọkùnrin orí burúkú sínú ẹ̀ ìwọ wà lọ́wọ́ lánú gbàgà olùfẹ́ jẹ́ kó fi àfi Amẹ́ríkà honey sí o ṣe fi kájú ìwọ ṣe jẹ́ kó fi London honey sí. How could you be so stupid? I'm very sure wípé bọ̀bọ̀ ẹ̀ ó lo oògùn wa ni. ẹ wo bọ́ọ̀rẹ́ mi ṣe ronú bí eku. orí ẹ ò pé ìwọ gan ronú bí ẹyẹ. ṣé ní ìṣe ló fẹ́ kú sí ni ṣé orógun èlò nígbà tá à ń gbé inú ìṣẹ́ tá à ń gbé tó bá ṣògùn owó ìwọ ṣe ṣògùn ìṣẹ́ ẹ báwo ni ẹ ṣe máa ronú báyìí ná ẹ ṣe wò tẹ fẹ́ ronú kó kúrò lójú kan lé ayé ẹ ni ó wá sọ pé ẹ wọ́n fi àṣàrò ní generation tá wà yìí lọ́wọ́ ṣe bọ́ ṣàṣàrò lọ́ fi ṣe bọ́ nínú títí yìí ni ẹ kọ́kọ́ lọ́ máa fi sínú gbá tẹ́ máa ta epo sí tàbí kọ́ lọ wá ẹyẹ kan bóyá bí ẹyẹ egún àbí ẹyẹ mm, I don't know kọ́kọ́ fi sí kọ́ lọ gbé sórí ìta mẹ́ta èwo tún ni tàṣàrò nínú ìta sọ yìí. Oh my God, you are a celebrated fool alone àṣàrò tí mò ń bá ẹ sọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ìgbà olódọ́mọ ọ̀dọ́ àgbà tó fi mú àgbà. èmi ò máa fún ẹ. on celebrated food. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. ọ̀nà ọ̀la. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ọ̀nà ọ̀la ṣé mo mọ̀ wípé olówó kan láàrin olùsí mẹ́fà. ó lòṣì ní gbogbo wọn má kàn máa fún wa lè jàjẹ kó wa bí wọ́n ṣe ń pa ìjà àwa náà á lè mọ̀ ní odò á lè lọ sódò lọ pẹja o má wo níwọ̀n pé bóyá àláyà o ọmọ àláyà jù kọ́ wa bó ṣe ń pẹja please. ẹ̀ ń gà yìí ọ̀nà làwọn kan ò sí níbì kan o àtẹ́lẹwọ́ ẹni báyìí òun ní ọlá ẹni o you know I am an hardworking guy hmm. téèyàn bá ṣiṣẹ́ definitely the money will come. Uh, so what are you trying to say? Okay àwọn àgbẹ̀ kan wà lóko tí wọ́n tiẹ̀ tí ìrọ̀wọ́ mú lórí nǹkan tó ń ṣe wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ láti àárọ̀ dálẹ̀ sáwọn yẹn ò wá dùbọ̀kì. àbáwọn tí wọ́n ń gbé eh, bíríkò pé tó ń gbé pọ́npọ́n eh, tí wọ́n máa ru yẹ̀pẹ̀ láti bí sọ̀n ṣé hard work hard work kọ́ nìyẹn. so don't tell me that it's not only hard work it's working smart so àwa náà fẹ́ work smart we're not willing to work hard again we want to work smart. tó bá jágbára ni wọ́n fi ń lówó àwùsá ṣe díẹ̀ níbẹ̀ o agbára yẹn ló fi kọ́ ní tàwa yàbí hard work hard work yẹn náà ló fi ń kọ́ ní ńlá tó tún kù lọ o. for now wa please we are your friends. ọmọ nǹkan tó bí ọ̀sẹ̀ fún wa nínú ọ̀sẹ̀ yẹn bú díẹ̀ fà wá. ẹ̀yin guys gbogbo wa pátá la ní time gbogbo wa ládẹ máa jẹ breakfast wọ́n táyì tá a máa jẹ́ sí ló yàtọ̀ ẹ wo. ṣòdí kan sọ its hands are not clean ọwọ́ ẹ̀ ń wá rárá o tún wá wá selfish about that no, no, no. it's been selfish. no stop saying that. kò easy ṣáàmù nǹkan tí mo fi ṣe fún ṣáàmù bóyá odidi èèyàn ni wọ́n pa tó fi ṣe fún ẹ̀rú lè máa bá pé ṣáàmù pípé ṣé wọ́n hard ṣá ṣé wọ́n strong ṣá ṣé wọ́n lè ṣe ẹ́ àwa la máa jẹ́ kó mọ̀ wípé tí wọ́n bá fi odidi èèyàn méje ṣe fún wa àrẹ́dì láti ṣe pẹ̀lú sọ́ọ̀. mo kọ́ pé ó ṣe mí láàánú kí skin yẹn sọ́tọ̀ máa dùn gún nínú odó tó bá máa pa ìwọ ló máa ibi ni mo wà ibi lẹ ó fi mí sí lọ. àṣán wẹ́rẹ́wẹ́rẹ́ awo inú igbó ìtàkùn ọ̀rọ̀ awo ẹ̀bá ọ̀nà adíá fún pèrègún tí ń bá wọn ṣàwo mi ò ní kúléwe adíá fún pèrègún. Ah! ó ilé ẹni lọ. akiri ṣùgbọ́n tó bá rí òní ìwọ. Ah! kí ló dé kí ló dé kí ló ṣe náà o lálà. láti mo láwà scary gan ni o. ẹ sọmọdé. mo lálà mo rí Michael ah. then ó wá dé ìwọ mọ́gì. ó dé ní abúlé ìwọ. màá gbọ́ mo ò kí farabalẹ̀ náà ló máa ń sun nínú ọ̀rọ̀ ẹ̀ ó di ẹ̀ mọ́gi ó wá gbé igbá dání bó ṣe gbé igbá yẹn dání báyìí ó kàn bẹ orí ẹni báyẹ. kò borí tèmi àbórí tẹ. borí títí olórí burúkú náà ṣe máa fi mí lálàá ṣe máa fi mí lálàá tó lálàá burúkú. èyí kò máa farabalẹ̀ olùwà kárìtì wẹ̀ pẹ̀lú àlá tí mo dání so ó fẹ́ bẹ́ẹ̀ ni o ti gbọ́dọ̀ dúdú èbí ojú ẹ̀ ṣe rí bígbà tó yẹ pé o ti bẹ̀ gọ́gọ́ náà ni o ti understand so bí èmi kò ṣe yọ ni mo ṣe yọ báyìí mo kò rí wọn ni tó mo rí wọn mo kò pariwo ní mo pariwo báyìí bí o ṣe control àwọn gẹ́gẹ́ ni pé kí wọ́n lé mi o ṣe mo kò sá ló ní tó mo yín sá ló tó mo yín sá ló wọ́n sáré tẹ̀lé mo yín sá ló wọ́n sáré tẹ̀lé mi yín sá ló wọ́n sáré tẹ̀lé mi mo kò yọ ṣubú ni mo yọ ṣubú báyìí àwọn gẹ́gẹ́ mi yìí jì o kò mú àdá nígbà ìfẹ́ bẹ́ẹ̀ nígbà mo kò pariwo ní ẹrú tó mo pariwo jí mi o. àwọn ròyìn tiẹ̀ bẹ́ẹ̀ nínú ọbẹ̀ wọ́n fẹ́ màmá fi mi lálàá náà ó sì máa fi lálàá burúkú. mo ti ń dọ̀rọ̀ rú mọ́ra wọn ò kéèkì kan tí mò sọ mo ń sọ̀rọ̀ yẹn lọ ó wá mo wà kárí ìdíwé mo sọ pé wọ́n bẹ wọn ò tí ì bẹ̀ bó fẹ́ bẹ. ìgbà tí mo ti lọ mo dídí gbọ́ ariwo kan o wọ́n yìí kó bí ọ̀kadà bí ọ̀kadà. olórí gbọ́dọ̀ gbọ́dọ̀ sórí nǹkan tí mo sọ sórí nǹkan tí mo sọ pọ̀rọ̀ yẹn ti ṣẹ sórí pọ̀rọ̀ yẹn ti fẹ́ ṣẹ báyìí sórí wípé mo sọ fún ẹgbẹ́ pé mo lálàá inú ẹ̀jẹ̀ là inú ẹ̀jẹ̀ là ń sùn yìí o inú ẹ̀jẹ̀ ni o. owó ẹ̀jẹ̀. má lọ jẹ́ pàwọn alamá forí fagbọn. owó ẹ̀jẹ̀ là ń bá Michael. ọ̀nà ọ̀la ẹni kò fi hàn wá you are being selfish ọ̀ṣọ́ rẹ gidi ó yẹ kó rántí bàtà àtijọ́ jìyà bọ̀ ó ti dalẹ̀ ọ̀rẹ́ ó dalẹ̀ àjọjọ́ dalẹ̀ àjọ mú ó dalẹ̀ àjọ jìyà ó ti dalẹ̀ àwọn òòṣà tó di okùn ìfẹ́ mú àti ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni mo sọ. má làgídí jù kò sí nǹkan tó lè ń why are you doing this why ok kátàkátà sọ pé torí ìyàwó mo ṣe fẹ́ sọ fún wa tẹ́lẹ̀ náà ìyàwó ẹ̀ sì ní àwa mẹ́ta nìkan la wà tó bá tiẹ̀ wálé máa pariwo. wọ́n lè sọ pé àrò mẹ́ta ò kí n dọ̀bẹ̀ ni báwo ni títí ẹ ṣe fẹ́ dọ̀bẹ̀ ni tọ́bẹ̀ bá padà dání wọ́n ló fà sọ fún wa sọ náà láì fún wa àwa náà fẹ́ là kí ló tẹ ń pariwo. a ṣe ní pariwo ìwọ ló fẹ́ náà káwọn kó tuntun kí ni ìfún wa lẹ́rọ̀ ni ṣé a máa pariwo ni ẹ ẹ ṣe ṣe shout it out ni wa ni do we love to shout ṣe ṣe ṣe ṣe a nífẹ̀ẹ́ sí ká máa shout ni. kò yé mi kò yé mi. you cross everything. ẹ ṣe pariwo yìí àwọn ará àdúgbò wọn pa. jẹ́ kó gbọ́ kó lè mọ̀ pé ní bí ni ẹ́ o fẹ́ máa fi wá pa á bí kó máa fi jáde kó máa fi sáfún wa lówó pé kó máa lè mọ̀ pé mo fẹ́ sanwó ó yá ìwọ gbà ìwọ gbà. àwa ara àwọn ọmọ tá a wá fún ọ lọ́dẹ thousand ṣé pẹ́sidẹ̀ntì ìlú gan ó fẹ́ mọ̀ ta lọ́dẹ thousand àwọn ìyá wa máa wà ní wà àwọn eh, eh, ẹni tí ò bá ní àwọn náà kọ́ ni ọ̀ní náà nílẹ̀ differentiating between àwọn àtẹ̀tí òní àní eh. ah, ni àyà wọn wo èmi náà èmi náà lè fún bọ́lẹ̀ bọ́lẹ̀ fún ọmọ ọ̀tá ní two hundred thousand God bless àkàlí fún give ọmọ ọ̀tá one million naira. ìgbéraga ló ṣe fún wa o. yeah that is pride that is pride that is pride. that is pride ìgbéraga ti fẹ́ wọ ẹ̀ lẹ́wù. ìgbéraga rẹ̀ kẹ̀dẹ̀ òun náà sọ pé máa síwájú. bẹ́ẹ̀ ni if you continue this way wàá panu ọlọ́run i'm annoyed i'm annoyed. you know what? mo lè ṣe mọ́ pẹ́ serious yeah ẹ ti ń show attitude pé ẹ fẹ́ serious oh mind you. ọ̀làkẹ́. Oh, ohun tó bá ti yá kòkò ń pẹ́ mọ́. yes tó bá ti yá sísè náà náà náà máa gbẹ́sẹ̀ lórí ẹ̀. tó bá ti sọ pé ohun tó bá ti yá kòkò kí pẹ́ mọ́ kí lọ́ọ́ tún máa sọ tẹ̀lé tó máa fi dàbí ìgbà tó yẹ pé èèyàn kọ̀ fún. ẹ ok ó yá ajẹ́ka tiẹ̀ ló bẹ̀ yẹn nǹkan tó bá ti yá kò ń pẹ́ mọ́ ó yá. ṣe bẹ́ẹ̀ mi mo ní tó bá dọ̀la. ok ọ̀la àbí you are still insisting on tomorrow abi ẹ kò sí wàhálà rẹ mm. ìyẹn ló ìyẹn ò lè ìyẹn ò lè má bàa ágìw má bàa ágìw ṣọwárí ọ̀la tó sọ yẹn láti mínítì lọ this very second àti sọ̀rọ̀ yìí kò sí ẹnìyàn tó máa jáde nílé. beautiful beautiful jẹ́ ká tilẹ̀kùn beautiful bí mo jẹ́ bó ṣe máa rí nìyẹn náà beautiful. ó ti ṣọ̀pẹ́ ní ibi ni ẹ. nígbà tí ilẹ̀kùn bá wà títì kámẹ́rà tó lọ́kọ̀ọ́ta eh. ṣé mi ní jáde rárá. o ò lè jáde ẹni bí o ń jáde. ifá ló dé níbí ẹni ifá mu ló dé níbí ẹni. Ọ̀rúnmìlà ló di ènìyàn bí ènìyàn fáwọn ló di ènìyàn bí ènìyàn ṣebí kùtùkùtù ni ká ti ń já òun ọ̀bàrà níbo nílé ọ̀bàrà níbo nílé ìka èmi ò róbì kan kòtò nǹkan kótó ń pa kírun òun sọ̀rọ̀ mi ìdí ìṣẹ́ ìfánisí mo mọ̀ ọ́n ni mo ní mo mọ̀ ọ́ lẹ́gbàá ajá Ọ̀rúnmìlà ní ṣe mo mọ̀ ọ́n ni mo ní mo mọ̀ ọ́ lẹ́sẹ̀ adìyẹ ìfánisí mo mọ̀ ọ́n ni mo ní mo mọ̀ ọ́ nílé alágbẹ̀dẹ ìwà rẹ̀ fà ibi wọ́n gbé rọgbà àgbéǹdègbín ibi wọ́n gbé rọgbà àwọn dàhùn ibi wọ́n gbé rẹ̀wẹ̀ lọ́lẹ̀ dejò ìfá mo ní mo mọ̀ ọ́ ibi wọ́n gbé fa abẹ́rẹ́ gúnyán tí ọ̀run mi làmúnú ọmọ bí wọ́n mú fẹ̀ǹpẹ́ pa síbẹ̀ tí ò gbọ́dọ̀ yí dànù ifá múnú ọmọ nbí tẹ́ ẹ lé gbọ́n wọn lọ́wọ́ tẹ́ ẹ lé gbé ń lọ́ta ọ̀run mi là ní mo ní mọ̀ ọmọ nbí tàbí ẹ̀ gbé gbọ́n wọn lẹ́sẹ̀ tí ń hàn lọ́wọ́lọ́wọ́ ifá múnú ọmọ ìwọ lọmọ onílẹ̀ kan ìrẹ́fù ìrẹ́fù ọ̀run mi là múnú ọmọ ìwọ lọmọ onílẹ̀ kan ìrẹ́fù ìrẹ́fù ifá múnú di lówe ká mú lówe ọ̀run nílà tó bá tó ọ̀tàn ìjà àmútàn balẹ̀ akálá ló bójú ó gbọ̀nà ló bójú kéré ẹ̀yin òkú ẹlẹ́gìrì ló bẹ́ sùn èṣù ló bí ajítọ̀mọ̀ ajítọ̀mọ̀ ló bí ìyá mi ìyá mi òṣòrògà ló bí àwọn babaláwo sílé ayé àtàrí akápò mi ìgbára àtàrí akápò ìgboro àtàrí akápò mi ò bùrìbùrì dání sílẹ̀ níbi ifá ọmọdé orí gbogbo wọ́wọ́ wọlé pálẹ́mì dandan ọwọ́ mi tẹ̀wé àkórí orí ọta bí ìgbìmọ̀ gbogbogbò ìgbìn arákò àgbórákò ti gbìn ogbó àgbórákò ló gbó àwọn orí yín ò ní gbàbọ̀dì ẹlẹ́dàá yín ò ní gbàbọ̀dì ẹ fọwọ́ kàn lé ẹ ṣé wàá rí ibi tá à ń lọ ládé kí Michael èmi ò tún gbọdọ̀ fi igbó dídí mi ò gbọdọ̀ fi tanná fún ọ o mọ̀ mi láti ìgbà tèmi àti ẹ ti mọ́ra ipò dúdú ò sì mú ọ̀rọ̀ yìí sórí ìmùlẹ̀ ajé tá à ń sọ pa fẹ́ ṣe yìí léyìí tí wọ́n ti ní fọ́nrán àníyàn ẹ̀ àwọn méjì tó kù yìí wọn ò tó ṣe é o méje méje báyìí ní tirẹ̀rẹ̀ ìrèrè olórí agbẹrùkà ẹ gbọ́dọ̀ pé gídígan kú méje. òun ní iṣẹ́ ọ̀hún òun òjò dáhùn toríjọ́ tí wọ́n ti fi lé bàbá bàbá mi lọ́wọ́ kò sẹ́tìrì bàbá bàbá mi tó sí ó tún fi lé bàbá tó bí mi lọ́wọ́ lọ́wọ́ òun náà sẹ́tìrì àtijọ́ tèmi náà ti wá gbáṣẹ́ yìí tí wọ́n jẹ́ mọ̀ yìí pé bí n bá ti lè ká níkà ìkàǹkà méje bí mo bá sá bẹ́ẹ̀ ni ó ṣe dùn ẹ máa jó bàjẹ́ lórí èmi náà kẹ wá àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ìtumọ̀ ẹni gbólóhùn ajé tí mo pè fún un pé mẹ́rin mẹ́rin làálùwò ìjìntọ́ba òrìṣà ẹ̀dínlógún là pàjá tába ti ń jó nílé wọn máa jó ní méje méje méje làálùwò àkìdìgbò ẹ lọ pera yín kẹ wá àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn kẹ pé méje kẹ máa bọ̀ ká bẹ̀rẹ̀ òkùnso ajé náà fún yín. bàbá a ti ṣetán láti ṣe. ọ̀dà kò jù bẹ́ẹ̀ lọ. àwọn ọ̀gbẹ́ ló ń báwo ló kù rọ́ o ọkọ̀ ajé àdòrìṣà o ọ̀gbẹ́ ní tó ná. wọ́n ní bàbá ariwa ò kérò o àwa lọ́bọ̀ra tí ń gbé mọ́lẹ̀ àwa náà ni ọ̀gbẹ̀rì lẹ́sùn òkú náà ó wọ́n ní bàbá wọn ò dérò àwa lẹ́bọ̀rà tí ń lè mọ rẹ àwa náà ní òru. orí pípẹ́ lórí ogbó bìrì pé lomi ọkọ̀ dànù wọ́n ti wí wọ́n níbẹ̀ láyé ṣeéṣe ni ọ̀nà sókun ni wọ́n dí wá fún wọn fi lẹ́dùjọba lóde ọ̀yọ́. ikú dúdú ní kóṣù dúdú ikú pupa ní kóṣù pupa èyí tí ò bá rí kùn wá kunlẹ̀ pa ọ̀run dòdòdò adífámútú sọkọ awúrẹ́ sọkọ àgùntàn ọ̀tọ̀ gàdàjà dúdú ọkọ àgbébọ̀ funfun ní funfun ọ̀rọ̀ bí èyí ọ̀rọ̀ bí èyí adífáfọ́jà tẹ́rẹ́ ọmọ ó ọmọ òjò wa ń sá kíríjo kíríjo ọmọ òjò wa ń sá kíríjo kíríjo wọ́n lẹ́ni tí ó sakin kó má fòun sojo wọ́n lẹ́ni tí ó sojo kó má fòun sakin sábẹ́ lóró ìkọ̀ǹtàn lọ́fà ọmọ òbásígun lóbìnrin máa yá àmọ́ bá wọn lọ. ìbá pa wọn ìbẹ́tẹ́ ìbẹ́tẹ́ ìbá pa wọn ìbẹ̀tẹ̀ ìbẹ̀tẹ̀ ẹni yàkàtà wo orí ìgbà ìgbà òwò mọ́ ẹni yàkàtà wo sọ̀kalẹ̀ adúlábọ̀ ní alaka ìsún tí ó lálàálà tí ó fẹ̀sùn méjì bọ́rí nítorí ajé èní mojúbà kíbà mi kó mọ̀ ṣe ọ̀la mojúbà kíbà mi kó mọ̀ ṣe ọ̀túnla mojúbà kíbà mi kó mọ̀ ṣe ìrédòdòdò ní òní mojúbà kíbà mi kó mọ̀ ṣe ìbàlọ́wọ́ alágẹmọ sálé sálé ìbàlọ́wọ́ alágẹmọ sálé sálé ìbàlọ́wọ́ akínlájà tí ń bẹ lásàá bàbá akínlájà wo ni akínlájà alápá kan akínlájà wo ni akínlájà ẹlẹ́sẹ̀ kan akínlájà wo ni akínlájà olójú kan akínlájà wo ni akínlájà ẹlẹ́nu lọ́kan lọ́kan akínlájà ní èmi ni mo fi sẹ́yìn ẹ fi mú mi mèrè ntẹ́lú mèrè ntẹ́lú èmi mo fi sẹ́yìn ẹ fi mú mi lẹ̀sẹ̀ òòjì kan èmi mo fi sẹ́yìn ẹ mú mi òkì gbágbágbá kíkẹ́ ẹnu ọkọ̀ àti ní màrọ̀gì náà lé.

owó mọ bá yín jí ẹ ò ní wòsì láyé mọ́ báyìí o ní báyìí ìgbésẹ̀ àkọ́kọ́ la wà yìí ó yá gbogbo yín pátápátá ìkọjú sí i. ẹni tá a bá sarú sẹ́bà yìí tí ò bá lálàálà bí ọ̀dà òyìnbó òun là lórílẹ̀ àlàyé ẹ wá gbọ́ ìkọ̀ọ̀kan nínú yín yóò máa wo du àtẹ̀wọ̀rọ̀ yìí ẹ mú ká nǹkan wọ yín ẹ kìbọnú ẹ ẹ wàá fi máa wẹ̀ látòrí délẹ̀ àtàṣọ ọrùn yín ó yẹ gbéra. ìwéré ìwéré ìwéré ìwéré ìwéré ìwéré. Ọ̀rúnmìlà ló búrẹ́kẹ́ ìfáàmù olótú yagbayagba bára mi àgbọ́n mi rè gùn fíkanfíkan ló gbalẹ̀ aládò kò bọ́lá gbé ló gbà yọ̀nà àwọn òkè jèrò ògún òun ló jí ló náwó ọ̀jà rẹ̀ lálá bẹ́ẹ̀ ni omi sẹ́jú bẹ́ẹ̀ ni omi ìkùn bẹ́ẹ̀ ni òsè lé kúrò láwùjọ wọn náà jó lóúnjẹ ọmọ jẹun ẹ lọ ọ̀pátẹ́rẹ́ ní sàmúni mi kú o ọ̀pátẹ́rẹ́ ní sàmúni mi àrùn ọ̀pátẹ́rẹ́ ní sàmúni mi òfò ń já amúnimì ńlá pẹ́kú amúnimì ńlá pàrùn amúnimì ńlá pọ̀fọ̀ èmi ìjà ikí mẹ́rin galọ̀ mọ́mọ́ jẹ́ kámúnimì mọ́jọ́ mímì igbó ni mo dé mo gbọ́ ohun alájogun ohun alájogun kì í sóhun a kì í gbọ́ ohun alájogun kì í sóhun a kì í mọ̀ mo yà mo pẹ́ nímọ̀ràn òyìntọ́ jíjí tí mo jí mo bẹ́ni wéṣewéṣe ibi tí gbé ń dáfá jíjí tí mo jí mo béèyàn tuntun ní ibi tí wọ́n dìbò jíjí tí mo jí mo bọ́rọ̀ rẹ̀ fáìgù mo fáìgù àgbà ibà wọn kó wẹ̀sẹ̀wẹ̀sẹ̀ ẹnu àwo wọ́n mú ọ̀pá tẹ́rẹ́ wọ́n fi joyè olú wọ́n mú pápá ìràkúsà wọ́n fi joyè sàmù wọ́n mú akíntóyè wọ́n fi joyè sàrú àwọn ni wọ́n dé wá fún ikú tẹ́lẹ̀ ọmọ odù yẹ̀rẹ̀ njọ́ ti ń sa ó rà pa òkun ìlà méjì sọ̀sà wọ́n ní ọmọ ṣèwọ́n sẹ́ni ikú tẹ́lẹ̀ ọmọ odù yẹ̀rẹ̀ wọ́n ní tó bá gba pajá kó fún gbàkéré tó bá gbà kọ́ ọ̀tọ̀ gàràjà kó fọ́sùn tó bá gbọ̀dú kúrúkọ yẹlé kọ fún bàbá òde ọ̀yẹ̀ ọmọ olú ikúdánlé ọmọ olùyẹ̀rẹ̀ ó gba kájá bẹ́ẹ̀ ni òfin pàkẹ́ ó kúkọ́ bẹ́ẹ̀ ni ó gbọ̀dú kọ fún bàbá òde ọ̀yẹ̀ ọmọ olú o. tẹ́sítẹ́sí lẹ̀ ń wí ẹ̀ wí tí ń gàràn ti wí ń gàràn wọn ìbájáre lọ́jọ́ tèsí ò tí kò wọlà ìgbẹ̀gbọ̀n ìgbẹ̀gbọ̀n olóhùn ẹdun ẹlẹ́yin rẹ̀ fẹ́ ni wọ́n ló wàràjà ẹdun ó wájọ́ ìran bàbá ńlá rẹ kò bá adótú fẹ́ sọdún rí ẹdun kì í ṣe lágùnmẹ̀kùn ó yá ẹgbẹ́ra. bàbá gbẹdẹ lẹ o bàbá gbẹdẹ kan àgbàdo tinú ìyá ẹ tọmọ tuntun wálé ayé bí wàá fífẹ kú ẹ ọmọ ìwà rẹ wàá fẹẹ fẹ ọtún fẹẹ ṣeun ni ó sì fẹ́ ẹsẹ̀ nìyàn gbogbo yín ẹ̀ ṣe bá fẹ́ kú ẹ̀sẹ̀ bọ́ nítorí ajé ìkásárására wo adúlá ló fà ọ̀kan gbọ̀ngbọ̀ngbọ̀n awọ sọ̀rọ̀ ọkọ̀ mi dàgbà dífáfá sọ̀rọ̀ ọkọ̀ mi dàgbà tó lóye lọ́rùn kápá ni àbí kájà ni adífáfá olùgbó tí ó fòó pokùn tí ó lọ rí ràdá lẹ́rú èní mojúbà kí bàmí kó mọ̀ sẹ́ ọ̀la mojúbà kí bàmí kó mọ̀ sẹ́ ọ̀túnla mojúbà kí bàmí kó mọ̀ sẹ́ ìbàlówó alágẹmọ sálẹ̀ sálẹ̀ ìbàlówó alágẹmọ sálẹ̀ ìsàlẹ̀ ìbàlọ́wọ́ akíntọ́kù tí ń bẹ lọ́sàn-án bàbá ó yá gbogbo yẹn ńlá tí ẹ gbọ́ mi ọwọ́ tó wà lọ́wọ́ yín yẹn ẹ máa gbéra báyìí ẹ máa bọ́ sí gbòòrò láàrin ìlú ẹ wá fún àwọn tí wọ́n bá nídìí owó àwọn tí wọ́n nífẹ̀ẹ́ owó tí wọ́n lówó lò ẹ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan tẹ bá ti fún wọn tán ẹ fèé tó kù lẹ̀ fún mi àmọ́ ẹ gbọ́ kìlọ̀ o ẹ má fún oníbàárà lówó ọwọ́ yín o èdè onídìyín o ọmọ alágogo dẹ ẹ má fún wọn ní báárà lówó ọwọ́ yín o àwọn tí wọ́n fẹ́ owó tí wọ́n ń tọrọ owó láti fi jẹun oníkẹ́ fún o kò jù bẹ́ẹ̀ lọ ó yá ìgbéra sàmọ́ndì <laughs> àwọn òde ẹ̀gbá ọgọ́rọ̀ bìtì àwọn òde ìjẹsà àràn níbẹ̀ níbẹ̀ àdúrà fàájẹ tí sọkọ mọ̀ràn yàn ajéjalè mi wò wádìí ẹran ọ̀gẹ̀dẹ̀ ẹran ọ̀gẹ̀dẹ̀ lajẹjẹ táyé bí yálé ẹni ó dàbà orí yóò ní bàbà ẹlẹ́ta yóò ní padà lẹ́yìn yìí o ó dàbíire àbọ̀rí gbáfọ́lógójì gbọ̀dọ̀ tí ó tóbi àjàbọ́lẹ̀ àyúnre àbọ̀rí ọlọ́gbọ̀kiri inú ebi àìmábọ̀ ẹ̀dọ̀rí ẹbọ rẹ o. Italia. ẹ̀yin tèmi ẹ wálẹ̀ wálẹ̀ ó yà àgbà sílẹ̀ ah, ẹ̀yin tèmi ẹ ti máa gbọ́ ẹ ti máa gbọ́ fàájì fm ragabomi ó yà <laughs> ó yà má surprise má surprise yìí má fọ ẹ má fọ o kàn lé ẹ o lè káṣá o. kí ló ṣe é rà ọmọ bẹ́lá bẹ́lá bẹ́lá bẹ́lá má ṣe ajikara wá ṣeré ọmọ tó jọ díẹ̀ rẹ̀. yẹ́n má jẹ má jẹ. ajikara ma èyí ti yẹ bá fún bọ́lá èyí ti yẹ bá fún ajikara ma ajikara ma ìbàjẹ́ ọmọ àpàlẹ́ dubai ọmọ airport well but ìjà inú sílùbà ni ọgbẹ téèyàn ti nígbà tí màjò mi sí ilé. lóòlù bàbá a máa ṣá ilé ìdílé àjọ ṣára o kí lajọ ṣá aṣọ wọn fẹ́ ṣàjà ẹ kí ni ẹ báyìí kí la ṣá. káàdì ìdòwò wà lè máa ìyẹn wọ nìkan lọ ìyẹn lọ lásìkò wà máa yọ sígáìtì èwo ni fẹ́mi lówó kí n máa lọ lé mi náà kí ló ń ṣẹlẹ̀ máa yọ sígáìtì o. wọn lọ gbàgbó lọrùn. ẹ fara balẹ̀ kẹ́ calm down jàre ẹ̀wù ṣe é aláyé oríṣi ìlú sọ fún ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni tó bá ṣe fi ẹyin méjèèjì papọ̀ ọmọ lè rú ìyá yìí. fọwíẹ fọwíẹ bílẹ̀ ọmọ kan kó bàtà máa jẹ́ ọmọ kan ní sùúrù lọ́jà rẹ̀ fọlá bẹ́ẹ̀. oríṣiríṣi ló ṣẹlẹ̀ oríṣiríṣi ni. ti ń lọ ni. àmú ah, ti ń lọ. àmú ah, ti èròkú máa dúró dọ̀la mi ò lè dúró mo náwọn kọ́kọ́ tí mo fẹ́ lọ ṣe ń jẹun ó yẹ kí n ṣe lè ní nǹkan tí mo lè fún mi. ẹ ṣé sà. ẹsẹ̀ àti bá ti bọ̀ máa bẹ wá ètò gọ̀bọ̀ ti gẹ̀ ẹ̀ ẹ ṣé sà. ẹ kò dẹ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi ni oríṣiríṣi ni oríṣiríṣi. dó ẹ̀kan yẹn náà mí pé mi lè sọ ìní wọn ni yẹ kí n sọ bí wọn wà láàbọ̀ sí ilé mo rí wọn tán jáde lẹ́ẹ̀kan so mo dẹ̀ tún rí wọn tán tún wọlé gbalẹ̀ mi náà wọlé so mi lè sọ bí wọn jáde àbí ok no problem ṣá tán bá dé màá jíṣẹ́ fún wọn. Eh, problem tí mo máa ní sìn ni pé kò sóhun ọ̀kan lọ́wọ́ mi mọ́ mo dẹ̀ ti rò pé tí mo bá bá wọn sìn bóyá wọ́n máa fún mi ní owó. owó mọ́tò. bẹ́ẹ̀ni sir. owó mọ́tò owó mọ́tò èmi náà dẹ̀ wá ní owó lọ́wọ́ o inú rẹ̀ ní mọ̀jù lọ́wọ́ o ah. ṣé wàá ah, má nàìjíríà. bẹ́ẹ̀ni sir máa jíṣẹ́ fún fún wa. odori màkà lókè àtúwé. oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. ibi lókè ibi lókè. orí ẹni akásìngbà orí ẹni akásìngbà ẹgán gorí ẹni o orí ẹni akásìngbà o orí yìí ti kàsìngbà ẹ ti lówó lọ́wọ́ ẹgẹrẹrẹ gorí ẹni o orí ẹni akásìngbà o gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe fún yín wípé owó tí mo kún fún olúkálùkù lẹ́yọ kan ẹ ò gbọ́dọ̀ ná fún oníbàárà tí ẹ ò fún oníbàárà kankan ó dá yín lójú ìbádá kẹrin ọdún sí dáadáa o nítorí pé ìwúrí ìwé onílé ìfọ̀nìfọ̀ àlejò torí lẹ́bà náà jẹ́ tán àlejò alọ́kùnlẹ́yìn ẹdúró sí o nítorí ìpele tàdé òun ni ìpele àkọ́kọ́ tí ìpele àkọ́kọ́ bá sì ti wọ́n gbogbo ìpele tó pátápátá gbogbo ẹ̀ máa bàjẹ́ ẹ sí o tó bá tún bàjẹ́ náà ó tún lè lẹ́mìí lọ o ṣé kì í ṣe oníbàárà lẹ ná fún. àwọn tí ò ní. mo ní bẹ́ẹ̀ ni ẹ gbọ́wọ́ lera yín léjìká. Ọ̀rúnmìlà ló tún yẹ ifá mọ́nà tún yàgbà jágbà bára mi àgbọ̀n mi. fíkàfíkà ló gbadé aládọ́ kò bó látẹnugbà ìrànlá wo kejìrò akẹ́ni lágbàdo wo kù òun ló jí ọ̀nà ọ̀rẹ́jà ìdára bẹ́ẹ̀ ni omi sẹ́jú bẹ́ẹ̀ ni omi òkun bẹ́ẹ̀ ni ò ṣe dé kúrò láwùjọ wọn lè jọ́rọ̀ jẹ kọ́ máa jẹun ẹ̀ lọ ọ̀pátẹ́rẹ́ amúnimi ṣe ọ̀pátẹ́rẹ́ amúnimi àrùn ṣe ọ̀pátẹ́rẹ́ amúnimi ògbò amúnimi ńlá tẹ́kù amúnimi ńlá tẹ́kù. ọjà ilé wa lọ́jà o. ayé wa lọ́jà o èrò o o. ṣé ìwọ ni wọ́n rán láti ọjà ayé wá sọ́jà Èjìgbò mẹ́kù. bẹ́ẹ̀ ni oníbàárà mi ni mo wá wá tó nọ́jà ayé tó mi oníbàárà rẹ tó nọ́jà ayé tó sá lọ lọ́jà ayé alágbẹ̀dẹ ayé ti ké alágbẹ̀dẹ ọ̀run sì ti mọ̀ ìwọ nìkan kọ́ ló lóníbàárà síbi o gbogbo oníbàárà tó lọ́jà ayé tó gbowó ọjà ayé lọ gbogbo wọn pátá láàdá padà sọ́dọ̀ alágbẹ̀dẹ ayé ó yá ìwọ padà sílé ayé. egungun máa wọlé. ọjà ayé lọ tí ò ní padà sẹ́rú ayé ó dà o gbogbo àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé látọjà ayé sọ́jà ìdìbò mẹ́kù ẹ bá bọ̀ níbí. ọjà ayé tẹ gbé owó ọjà ayé lọ ó yẹ o owó tẹ gbé lọ lọ́jà ayé tẹ gbé wá sọ́jà ìdìbò mẹ́kùn owó ọ̀ǹda. gbogbo yìí tẹ lọ́jà ayé tẹ gbowó lọ lọ́jà ayé ẹ padà sáyé kẹ lọ ṣiṣẹ́ owó tẹ gbà ó yá ẹ padà sọ́jà ayé. wàràwàrà. kò sẹ́ni tó máa wọ́n sọ́jà tó máa gbówó lọ lọ́jà yìí táwọn lọ́jà yìí kò ní kúrò ní wàràwàrà ẹ padà ẹ lọ́ máa ń tajà yìí. wàràwàrà wàràwàrà lọ́jà ayé wàràwàrà ní. ó ti yàgbá ó ti yàgbá ó tún yàgbá. amúyágbá ìrú ẹsìn ní ògbẹ́bì kan adéwọ́fà ti rú ẹsẹ̀ èyí tí sáwọ́rọ̀ di òró wọ́n sáwọ́ ọ̀run ẹjọ̀ wọ́ ẹ̀rọ wọn àràmọ̀ pé bẹ́tẹ̀ ní òbá rólé ará ọ̀run ẹjọ̀ wọ́ ẹ̀rọ wọn àjàmọ̀sẹ̀ tóbìnrin òbá rọ́sọ mọ́ ará ọ̀run ẹjọ̀ wọ́ ẹ̀rọ wọn irú olóògùn oró ti mọlẹ̀ mọ́lẹ̀ ará ọ̀run o ẹ fún wọn ní oúnjẹ ajé tí wọ́n jẹ ẹ fún wọn jẹ. wàràwàrà warawara warawara warawara warawara lọ lọjà ọjà ayé. àwọn odòrìṣà. ẹni bá àwọn ti dòrìṣà. síbáwọn ọ̀gbẹ̀rì wọ́n ń bu àwọn lẹ́kùrọ́ o ọba aládé àwọn odòrìṣà. ìwílìwí onílé. ìfọ́ ni fọ́ àlejò. onílé bá wa ní ká jẹ tán. àlejò alókù sẹ́yìn. ajé bíi anamọ́nọ́yé. anàgbàlagbà parakiri. ṣebí tèwe tàgbà. àrí ajé ni gbogbo wa ń sá kiri wà ajé wa yalé mi wá o kó wá jẹ ẹran ọ̀gẹ̀dẹ̀ ẹran ọ̀gẹ̀dẹ̀ lajẹ́ jẹ lajẹ́ fi yalé ẹni ajé ńlẹ́ o mo pè ọ́ lónìí mi ò pè ọ́ fúnkú mi ò pè ọ́ fárùn mo pè ọ́ kó wá jẹ àwọn ọmọ ẹ ní gbèdé gbẹ̀jọ ajẹ́ kó wá jalè wọn wá o torí ẹni ọ̀gẹ̀dẹ̀ lajẹ́ jẹ lajẹ́ fi yalé ẹni. wàràwàrà ni alákẹ̀dù ló bí oníyàn lọ́mọ oníyàn náà ọmọ alákẹ̀dù awèrèmẹ̀gùn ló bí ọlọ́kà ọlọ́kà ọmọ awèrèmẹ̀gùn mọ́pẹ̀ǹpa ló bí ògbé àtẹ ògbé àtẹ ọmọ mọ́pẹ̀ǹpa èyí tí mo wí lónìí kárò ọ̀rọ̀ ọmọ wò. ayé yìí tipátipá wọ̀ọ̀dà náà àṣẹ òrìṣà àṣẹ òrìṣà lẹ́nu mi èyí tí mo bá wí lónìí kí ló mọ̀ dé ó rọ̀ mọ́ àṣẹ òrìṣà lẹ́nu mi ń ṣàṣẹ òrìṣà lẹ́nu mi ooo àṣẹ òrìṣà lẹ́nu mi èyí tí mo bá mọ̀ mọ̀ wí ooo inú mọ̀lẹ́ ó gbà yóò gbà ooo àṣẹ òrìṣà lẹ́nu mi ṣé gbogbo ohun tẹ́ ẹ yìí tẹ́ ẹ bá ti ń délé ẹ gbọ́dọ̀ gba àwọn àlùjọ̀nù lálejò wọ́n wà á bá ilé ẹ̀ kọ̀ọ̀kan wọ́n gbé owó tó tówó wọ́n gbé wá ká ẹnì kọ̀ọ̀kan mọ́lé àmọ́ tí wọ́n bá ti dé igbe ẹkún ni ó gba ẹnu wọn títí tí ẹ fi gbowó ìlọ́wọ́ wọn tí wọ́n fi lọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni tó bá sọ̀rọ̀ <laughs> ikú ni kì í sàrùn ẹ má dùn ó ẹ má sọ̀rọ̀ títí tí wọ́n fi lọ ìyẹn ní ìkìlọ̀ àkọ́kọ́ ìkìlọ̀ ẹlẹ́ẹ̀kejì látẹ̀rù nílọ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ bá aláboyún lásìkò mọ́ àbí kí aláboyún ṣe oúnjẹ fún ẹnìkọ́kọ́ nínú yín jẹ ẹni tó bá dárú ẹ̀ wò ikú ni kì í sàrùn o bẹ́ẹ̀ ni kò lẹ́rọ̀ ó dà sí òrìṣà ìyẹn lẹ́nu mi èyí tí n bá ti wí lónìí kí ni wọn lè gbà àṣẹ òrìṣà lẹ́nu mi ó ń sàṣe òrìṣà lẹ́nu mi o àṣe òrìṣà lẹ́nu mi èyí tí mo bá mọ̀mọ̀ wí o irun mọ̀lẹ́ ó gbà yóò gbà o àṣẹ òrìṣà lẹ́nu mi. àkú ọdẹ ò gbọ́dọ̀ wọnú gbá àjèjì ọdẹ ò gbọ́dọ̀ wọnú àgbọ̀n ọjọ́ tí àkú ọdẹ àtàjèjì ọdẹ bá fi lè wọnú àgbọ̀n ọjọ́ náà ló dìfà fà mí káàbọ̀ kú rìn kú kárì kú ṣe Ah! àyípápá àyípápá àyípábìrì àyípábìrì ọmọ òjò ní sáré kúléje kúléje ẹran ọ̀gẹ̀dẹ̀ ni mo ṣe lẹ́ẹ̀dájé ajé kófílẹ̀ mi ṣèbùgbé ajé olókùn ọ̀rán ajé olókùn òjì ajé kófílẹ̀ mi ṣèbùgbé ẹran ọ̀gẹ̀dẹ̀. Ah, eh, ajé o ajé o gúgúlú sọ owó ni mo pè orí mi dorí ajé ilé mi délé ajé o gbogbo bí n bá dojúkọ ajé ni màá bá pàdé ẹran ọ̀gẹ̀dẹ̀ <laughs> owó dé. wọ́n rí ọmọ aṣẹ́gi lájé ìwòrì ọmọ alápólà sọ̀rọ̀ ọ̀gbùngbùn kan ọ̀gbùngbùn kan tí ń gbórí ìlókò tí ń pariwo ajé tọ́tọ́tọ́. káàbọ̀ kúrìn. kaabo kúrìn ajó ògúngúnúsọ onísọ bòjì káàbọ̀ presenting jọ Thursday. ọ̀rẹ́ ah, wọn náà ló máa lọ náà. bẹ́ẹ̀ ah, ṣebí ìwọ ni chairman club why to fi so sọ fún yín pé kọ́ excuse ẹ̀. Ah, possible now. báwo ni kò ṣe possible. Almost must stand nínú club tí wọn bá they can't do anything. but bẹ́ẹ̀ bọ́mọ kí mi náà ní nǹkan tèmi láti ṣe lóde tí wọ́n tó ṣẹlẹ̀ hmm. tó bá ti di tọ́sẹ̀ lè wà tó bá mi lọ so màá tọ́ láti ṣe amendment program. bọ̀ ṣé o lè gbàyè pé o fẹ́ lọ fún ara ẹ this Thursday. possible because Thursday we have a special meeting. okay oh, but on one condition. what's the condition? èló ló máa fún mi this time around. ṣé owó owó ni problem ah, bá. of course wọn kí mi ṣe lọ́fẹ̀ẹ́ náà. má dùn à surprise. don't surprise me èèlò ló fẹ́ fún mi sọ̀rọ̀ straight. okay bẹ́ẹ̀ eh, the money is not problem. sọ̀rọ̀ straight. okay i'll give you one million naira. honey one million. Oh, thank you. <laughs> Thanks. Oh. Οκ. Okay. Μάλλον. Α, αυτό. Φαγητό. fi ọkàn rí sí o. Má fi ọkàn ọba náà máa mọ̀. Ẹ sọ̀rọ̀ mm, bí ọba náà máa mọ̀. Ọba ṣẹ̀ mi bọ̀. Ọba ṣẹ̀ ọ̀ kí mi bọ́ kí mo bá dé wíkọ̀ mi màá bá wí fúnra mi mẹ́fẹ̀ẹ́ kan kọ́ lè kan bá mi bá mi kọ́ ọkọ ọmọ mi ọmọ yìí mẹ́fẹ̀ ọmọ ṣeré mẹ́fẹ̀ ọmọ ṣeré. bàbá ọmọ ó dẹ̀ wá ń sọ̀rọ̀ ọmọ ìbí pè mí nǹkan ni mo lóyún ẹ̀ tí mo bí ṣebí mi lèmi gbé sínú tí mo bí o ṣàlẹ̀ nífẹ̀ẹ́ jù mí lọ. ó yè mọ́ yí ọ ọmọ mi wí yè mọ́ yí ọ àmọ́ yé mi ó yé mi jù ọ lọ èmi ló yé ohun tí mo mọ̀ ní pé ọmọ fọwọ́ kàn bí ọba fọwọ́ kàn ó yé dèṣù bí ọba fọkàn yè di wàhálà màá jẹ́ ẹ ta. ẹ ẹ ó ti tó ṣebí mi mo bí ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ. ìwọ lọ bí. wọ́n ọmọ àkàràmọ ọmọ àkàràmọ bíi pé nìkan mo ọmọ ẹni mo bí. èyí yí o èdè ló yé èyí yí o kọ́tà yí ọ ní ọ̀nì máa sọ yìí o kọ́tà kàtà yìí omi sọ lẹ́rùn o èyí èyí wo wọ́n jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ tí ó gbàgbé ọjọ́ sátidé kọ́gà mímí ṣe give away for everybody. èèyàn lè gbàgbé irú ẹ̀ lè gbàgbé irú ẹ̀ ó ti sọ fún mi tẹ́lẹ̀ àyà dà fọ wo gbọmọgbọmọ báyìí náà rán fàdí tí o tó bá ti di sátọ̀dé wo yeye rí sí ìwọ ni mo fẹ́ jẹ́ kí ọjẹ́ nọmba wà kí ọba ti mí yọ sọ̀ọ̀ lọ́jọ́ ọ àníwájú kan di ọlọ́ mo mọ ìdíje mímu ọ̀sẹ̀ ń ìrọ̀rùn láàbàdé. <laughs> bàbá rí sí ó máa ń jọ mí lójú bí mi pé kí ló dé ó mọ̀ mí lánàá kó tó di èyí ṣe bí mi mi máa jọ ẹ lójú. káyọ̀ ah, ló ni o. Ah, ah. káyọ̀ tó. sori tó bá di ọjọ́ sátọ̀dẹ̀ tí mm. wọ́n sọ̀rọ̀ ẹ̀ mm. èmi ló máa kọ́kọ́ rí bó bá ti ń ṣí géètì báyìí èmi ni wàá kọ́kọ́ rí. máa jọ ẹ lójú wọn á yẹ ẹ lẹ́nu. kí ọba ṣe yé eh. èmi náà jọ ọ lójú. ẹ eh, kò sí wàhálà. wọ́n tẹ̀mí tètè máa rẹ́bí sọ̀gá lójú. wá wá wá wá wá wá ọ̀rọ̀ owó tá a jọ sọ tó ló máa fún mi kọ́. Ah. èyí ìrísí kọ́ mi sí ọ yóò kọ́kọ́ mi sí ọ náà dandan bẹ́ẹ̀ ah. Ah, mi mi èso lọ́wọ́ mi pé bí mo bá ti gbọ́ mà ó kú mọ̀ pé ìwọ náà mọ̀ mí kó n kó bí mo bá ti gbọ́ ìwọ mọ̀ mí kó kó mi pé èso lọ́wọ́ ti fún mi lọ́wọ́ oṣù ewu ni kò yẹ máa ṣe yẹ̀yẹ́ mi lójú gbogbo ará àdúgbò kí irọ́ dandan kí orí bu kí wèrè bàbá rí sí. dédé orí ah, ah, ah, torí pé mo sáré sọ̀rọ̀ owó ewu bí sáré ó sáré ṣe fíìmù ó dẹ̀ sọ̀rọ̀ èdè oní tíátà kalẹ̀ ẹbí wàdé wa bá mi ṣe bẹ́ẹ̀ máa ẹni ìwọ kóyún lọ kó gbọ́dọ̀ padà. olùkúlùkù sáré ọmọdé sáré ọkùnrin sáré obìnrin sáré eré kílẹ̀ mi sáré eré ah, owó. ta ló búra àwa ti gbàgbé pé Èdùmàrè ní fúnni ló ṣùgbọ́n tó mọ̀ ló mọ̀ tí wọ́n máa ń gbòye ẹ torí kò ṣàgbà ẹ. oríṣiríṣi oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. odùnkún máa ń lẹ́kẹ̀. máa ń lẹ́kẹ̀ máa ń ṣàlẹ̀. ló ń ṣẹlẹ̀ láyé ló ń ṣẹlẹ̀ láyé. ẹ ṣe àdúpẹ́ sanwó yín àmàlùkẹ́ ní wálẹ̀ o. bẹ́ẹ̀ bá tẹ̀ ẹ̀ wálẹ̀ ọlọ́run ní fún ọ ṣe ẹ ṣé bàbá ọkùnrin ọwọ́ yẹn máa lọ sókè sí ni àwọn yóò ní kọ́sàdá fò. wọ́n ní kẹ́ máa lọ. olùbò ṣe o. ẹ ṣe sà ẹ ṣe yé ẹ ṣe àdúpẹ́ sà owó yẹn máa ròkè sà. ẹ ṣe sá bàbá mi àtọ́ á lè gbójúlé kò tó á lè tí bá kú bọ̀ ọ̀hún ẹ̀gbọ́n lásán kan bàbá gan mo fọ́ ẹ bàbá mi tó á lè tó á lè bàbá àgbàlagbà. nígbàtí o ṣí èrè lọ kó kó kó ibùkún dà sọ̀njà rẹ̀ idiot fellow ṣé ọmọ tó ṣẹlẹ̀ ẹ ṣe announcement. títí yín mi ò fẹ́ dàpọ̀ mọ́ àwọn àlejò tó ba di ọjọ́ Thursday máa ṣètò nǹkan tó fẹ́ fún yín ṣe ti gbọ́. ọ̀gá observation ṣe rí ẹ máa wulẹ̀ fún wọn lóhun Thursday ẹ lè fún wọn Saturday onínàkúnà ni wọ́n bá yẹ wá yẹn. o kò tiẹ̀ sígbà tẹ́ ẹ lè fún anybody lówó àwọn gẹ́gẹ́ bí èyí tí mi àti tá a jọ sọ tó wà very very important fún ilé ayé tèmi lénìí ẹ jẹ́ kí tèmi yìí kó ṣeé ṣe ẹ jọ ń torí ọlọ́run ṣé lẹ́yìn tèmi ìgbà tó bá wà á lè fún wa lọ́nẹ́sì ẹ̀ gan kò jí gangan. ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé gbogbo ìfúrúfúdù tá à ń jẹ ti tán àmọ́ ṣe rí owó oṣù mi gangan gan mo fẹ́ fi sanwó lé owó ló sì dẹ́mọ̀ fún wa méjì méjì ọ̀gá ẹ̀dá kan. ọ̀gá ní tọ́ọ̀sì kí ni iṣẹ́ ti yín. èmi ni mò ń kúkú gbogbo oúnjẹ tá à ń jẹnu lé yìí. ẹ̀yin ńkọ́. wọ́ṣúmọ̀ ni wọ́ṣúmọ̀. and you gẹ́gẹ́ bí n ṣe mọ̀ nínú ilé pé èmi ni controversy gbogbo inú ilé mi ni mo ní gbogbo agbára lẹ́yìn bàbá gbé sójú géètì èmi tún ni ọdẹ omi sọ gbogbo <laughs> agbára mi. ṣé máa tó ṣẹlẹ̀ tó bá di tọ́sí mú e sọ àti sálárì yín àti kọ́tí mo fẹ́ fún yín màá ṣètò gbogbo ẹ̀ fún yín ṣe ti gbọ́ so kò sí problem. ẹ ẹ ẹ ẹ hello hello ṣe é bọ́gà yìí sọ lọ́ọ́ ìsọ yẹn ẹ mọ tẹ́ máa ṣe ẹ̀yẹn lọ kọ application ẹ̀bẹ̀ wa kí n bá yín bí ọ̀gá kọ́ lè fún yín lówó. sọ́ọ́rì rẹ ò fẹ́ búrò lórí ikú ọ̀gá ló mọ̀ fún wa lọ́wọ́. ẹ gbogbo gbogbo gbogbo yín lọ́dọ̀ àdá ọjọ́ kan gbogbo yín ṣe kó oṣù kò ló kó bá wa dà yóò ṣe kó oṣù ẹgbẹ́jọdá kó bá wa dúlé. ọ̀rọ̀ yan ọ̀rọ̀ yan kéré. sóòrì pé tó ti gbàgbà láwọn fún àyè ọ̀gá mi ti bẹ́ẹ̀ òun yà mí lẹ́rú rẹ ni òun tèmi ń jọ kọ́ta spirit ọpọlọ mi kéèké ọpọlọ mi ń mọ omi mi ṣe gẹ́rẹ́ ni yíyẹ sàfù àárọ̀ ah, ìbomọ̀ ọ̀rọ̀. dáhùn káwọn ọgbà wọn fi ara lé òun òṣèlú kan ló máa ń yọlẹ̀. bàbá àwa rèé àti pé kí lẹ fẹ́ bá wa sọ. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹrù tí ọ̀gá ìwọ́n ti bá ń tẹ̀. <laughs> mo gbà. ó gbẹ̀rù ìwọ́n gọ́. èmi náà gbà. ìwọ́n náà gọ́. mo ti gbà. ìwọ́n gọ́. Ah! mo gbà ìyàwó mi gbà. ayé ọjà jẹsàrà oyè ọjọ́ ọ̀run. eré epo náà kò mú àná àbó oyọ̀. wo kàbí oko tiẹ̀ sí mo mọ̀ ìwọ ò nílé ibi omi gbèrè ibi omi sùn rè ka ibi wa ru gbogbo rẹ̀ sí náà rè nígbà mo dẹ̀ ti kọ́ tèmi àti tọ́ mo ti kókò ìyàwó mi àtọ́mọ́ àjọ máa fi ẹran ba tiẹ̀ níbẹ̀ wò bí ẹ bá sunkún ẹ bá rẹ lórí gbogbo ọjà tí wọ́n ń sọ yẹn èmi ò ní ìkọ̀kọ̀ ìjọ èmi máa ń ta àdànù ni. ọwọ́ ẹ tó bèrè ọ̀rọ̀ ló ń fẹ́ tiẹ̀ ẹ̀yin ò ní làákàyè ní èrò olùkẹ́kọ̀ọ́ tí ẹ sùn kẹ́ wò lọ́jọ́ kan pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílé gbogbo àkàyè ṣé yóò mọ̀ wípé ọ̀gá gbogbo nǹkan tó ń fún wa tó ń fún wa ṣé yóò mọ̀ pé kájà wa ló ń bọ̀. mo wí bẹ́ẹ̀ náà. Ah, ah. Eh, eh, eh, èmi ni rẹ̀ bíbí rẹ̀ ni pé gbogbo bá ṣe ń ṣe yìí gbogbo ìgbésí ayé tó yẹ káwa ṣe tá a ṣe ní tó yẹ kí gbogbo yìí kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe kẹ́ ẹ ṣe torí ìdòtí lára yìí mi ò bá rí jẹjẹkújẹ ah. ó ti rí òògbà yìí mọ́ ìgbà. mo sọ náà. gbàwo ló sọ. ẹ ọmọ mi rò sínú ni fún mi hàn. tí mo bá dé òfin tó tó dáadáa dáadáa. ẹ ìwé ìmọ̀jà kọ́kà bá béèrè mi mo la tọ̀. wá wá wá lọ tọ̀ ń bí. Ah! Ah! ẹ ẹ mọ tọ́lẹ́tì gbogbo èèyàn bá nílò papọ̀ ní fàdí sísì. ìkéde tọ̀ níta. nínú ilé. ìbá mi sọ fọ́ọ̀gà pé mo la tọ̀. nínú ilé ṣé tọ́lẹ́tì tí ọ̀sẹ̀ mọ̀ tọ̀ sí. Ah, sẹ́ẹ̀rì bàbá bàbá ìgbẹ́ ń gbọ̀n mi só ń gbọ̀n mi bẹ́ẹ̀ ṣe pè mí tí ń bọ̀ lẹ́ẹ̀kan ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ mi ó ti jábọ́ ti bàjẹ́. gbogbo yìí ẹ lọ wá àgbàṣe sọ́ra ara yìí ẹ lè bí wọ́n ti jẹ fún ẹ̀ tán ah. onílàsán lè lè bí gbé kiri nínú yìí o ìsẹ́yìn yá ìsẹ́yìn nìkan kan o àdúrà wáyé ẹ̀dọ́ yá o ọ̀nà bíbélì náà ẹ̀dọ́ kankan lóyún sí o. káàdì fẹ́ ṣe sọ̀rọ̀ ọba. kò sí kankan tó fẹ́ ṣe bó ṣe wà ní korofóní ẹ̀ tí korofóní ẹ̀ ọ̀gá ti jẹ jẹ jẹ jẹ wọ́n ti jẹ jẹ jẹ jẹ ọdún tẹ̀lé náà wà sẹ́yìn tẹ́jú wọn gbọ̀dọ̀ àdúrà wáyé. she done shut it. Done shut it, I Done shut it, I Done shut it. Esi, esi, bàbá yẹn yẹrí sí. Yẹrí sí. Kí kí gbogbo ṣọ́ọ̀bù rẹ̀ kó tó bẹ́ẹ̀. Kábí ọ̀rọ̀ kọ́ èmi fojoojúmọ́ múdi o múdi ọkọ̀ jíjẹ wọlé láìsẹ̀ Dangote kọ́ mi múdi ọkọ̀ wíwọlé kọ́ mi mú jáde láìsẹ̀ ọkọ̀ Dangote kábí ọ̀rọ̀ bàbá Rísí má parọ́ ẹ má parọ́ ẹ nígbà tí mi ò gọ̀ sórí gbogbo owó tí mo gbà lọ́dọ̀ ọ̀gá ẹ̀ pátápátá òun hmm. ni mo fẹ́ rajà tó ń wò yìí sórí gbogbo ìjọ jíjẹ ó gbà gbogbo oúnjẹ tí mo gbà sórí àwọn indomie tó ń wò yẹn òun ló wà ní ṣọ́ọ̀bù ah! ilé lò. Hmm? ọkàn mi wá padà wá ní wá gbọ́ wá gbọ́ mọ́ ah èyí Rísí ẹ̀rù bà mí nígbà mo gbọ́ yìí gbogbo oúnjẹ tí ọ̀gá mi fún wa gbogbo ọkọ mi mú kú à àìsíkì ríà ọjọ́ ọ̀la ríà àtayé ríà àti tọmọ ríà ni àmì jẹ àwẹ ẹ̀rù bà mí. bàbá rí sí. méjì ó wọ ṣòkòtò. bàbá rí sí má para ẹ má para ẹ. kí orí o. ṣé o rántí pé mo sọ fún ẹ pé màá jọ ẹ lójú. ọ̀sọ̀ bẹ́ẹ̀. ṣé mi sọ fún ẹ ní ìjọ lójú tí mo fẹ́ fún ẹ ní pé gbogbo nǹkan tí mo gbà nílé ọ̀gá ẹ̀ pátápátá òun ni mo fi rajà síbí. Ah, ah, ah. bẹ́ẹ̀ ni kódà gbogbo indomie tán á pátápátá òun lòún wò lókè wọ̀nyí. ọ jẹ́. mi ò jẹ́. ọ fòrí jẹ. kódà ẹyọ kan tó kéré jù báyìí lọ nítorí ọ̀sẹ̀ọ̀sẹ̀ tó ń wálé kò jẹ́ kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ah. ṣé mi náà gọ̀gọ̀ ẹ ni? orí mi mọ dúpẹ́. ṣé orí lèmi náà ti ṣàkíyèsí wípé hmm. kí èèyàn máa fúnyàn lówó máa jíjẹ máa há gbogbo ẹ̀ ah. ọ̀nà pò tèlètèlè ni mo bá kúrò níbi iṣẹ́ ah. ọkàn mi balẹ̀. ṣé torí ẹ ló ṣe wá wálé. Ah, yèyé rí sí ṣé tó torí ah. ṣé tó torí ìwọ àti rí ni mo mí wojú rẹ ṣé tó torí wo mo yà táwọn o mo lérò àti fébè àwọn ràyè olórí burúkú ọ̀nìyàn ni ọ̀rẹ́ o. má bàjẹ́ kọ̀ hán o. o dúró kó mú mi sí. bẹ́ẹ̀ yẹn dúró kàí bẹ́ẹ̀ adélé. ọmọkùnrin á máa ṣe bẹ́ẹ̀ ní pé fẹ́ rárá. àwa ti gbàgbé pé Èdùmàrè ní fúnni ló ṣùgbọ́n tó mọ̀ ló mọ̀ ohun tí wọ́n ò mọ̀ kò yé ẹ torí kò ṣàgbà ẹ. oríṣiríṣi oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. odùkú máa ń lẹ́sẹ̀ máa ń wá káàsán. ẹ ẹ káàsán. ẹ jọ ọ̀gá ni mo bẹ̀rẹ̀. ẹ kí ló ṣẹlẹ̀. ẹ jọ ọ̀gá ló fún mi lápẹ̀símẹ́ǹtì lélẹ̀. ẹ lè rọgà. ẹ jọ ẹ jẹ́ kí n wọlé ẹ jẹ́ kí n rí wọn wọn ló dé ní fún mi. a ní ẹ lè rọgà o ní òṣòjó téèyàn máa ń rọgà ṣé ṣoṣo ni ẹ wọ ẹ bá kọ géètì yìí mọ o mo sọ fún yín nìyẹn. ló fún mi lápẹ̀símẹ́ǹtì. Pretty city, she don't wá bí ni pé kí lẹ fẹ́ jẹ ìsíni ìṣèrèsì lẹ́lò ń jẹyẹ ni ìsìlẹ̀ mọ̀ ṣe wàhálà lẹ́ẹ̀mejì ìtẹ́ bá fẹ́ jẹ ní ìsinmi kẹsàn kí lọ rè dáná. yìí ṣe táwọn èèyàn ṣe ya ti fún lọ́rọ̀ báyìí torí gbogbo ògbé sí ayé wọn wọn ò mójú kó máa jẹun lọ gbèsè yẹn gbọ́dọ̀ ìwà ti gbé bí ọmọ yìí tó ti gbé kúrò tó yẹ pé oúnjẹ lẹ́bí di ṣé irú àsìkò yìí ṣé àsìkò oúnjẹ ni. ẹ dákun ìfẹ́ wà láàyè o àbí ká má jẹun ni wọ́n lọ́mọ lé kú wọ́n ní kí babalé ọmọ jẹun ẹ̀rẹ́kùn sí babalé lọ́pọ̀ ọmọ jẹ ni Eh, bẹ́ẹ̀ bá jẹun ni ẹ sọ. ẹ eh, ìyá ọmọlé eh, mo ṣe lè rí porridge. Hmm. porridge kọ́. porridge kọ́ pọ́nsáàsì ni ẹ dákun kí ni sáré kí ni ṣe kí ló dé. iyọ̀ ẹ̀kan ní sùúrù jàre ẹ̀yìn jàre àìkáàrin ìṣọ̀garin lọ́jọ́jọ́ àlàmísì. mo ti èyí ní o orí bó ti ṣe pọ́sítà tó ń sọ. ṣé ṣé ṣé tí n bá bu yín nísìnyí ẹni yàbàdàn bẹ̀rẹ̀ sọ́pọ̀lọ́ ti yín ò sọ fún yín pé ẹ ti mọ̀ pé bọ́ọ̀gà ṣe mọ́ ṣe mọ́ àsìkò wọn ló dé ẹ fi wọn lẹ̀ tó ọjọ́ alábẹ́sí. ẹ ṣe mo ṣe lè rí porridge. porridge kan pọ́nsáàsì ni akídèdè rẹ̀. ìyẹn mi náà ó bú mi nìyẹn. adarí ẹ o site mi. wa ti tí àwọn girls ti òwe tó bá padà kó wọn lọ sẹ́ńsọ̀ ọ máa padà ní problem. torí àwọn kankan wà tó máa ń tójú bọ̀ nílé yìí tí ò lè yẹ kó máa tójú bọ̀. ẹ̀kọ́ tèmi bá wa kọ́ ẹ wò nǹkan tó ṣẹlẹ̀ nílé ó lágbára o ó yẹ káwọn èèyàn ti mọ̀ wípé ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ tọ́sídẹ̀ẹ́ báyìí kò yẹ káwọn àtọ́ lówó nígbà tí mo lọ sí géètì lẹ́ẹ̀kan wọ́n ti ní àwọn fẹ́ gbowó àwọn fẹ́ gbowó mo yẹ kó mọ̀ pé inú ilé yìí máa ń gbóná ló gbogbo ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ni. àníkèrè ah, jèsè mọ ọ̀gá àdáàdìyàn lóhùn lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀gá àdáàdìyàn lóhùn ẹ̀ gbogbo rí alámọ̀. ẹ ẹ wo ó ní nǹkan tí mi fẹ́ sọ bóyá ọ̀gá nǹkan méjì náà ni o bóyá ọjọ́ tọ́bí wọn bóyá ọjọ́ tọ́ọ̀sì tọ́bí wọn yìí bóyá egbére ni wọ́n pa tó fi jẹ́ pé ọjọ́ tọ́ọ̀sì tọ́ọ̀sì báyìí ẹkún ni bí egbére yìí. bàbá ah, gẹ̀ẹ́tì mọ́ ni ibẹ̀ kan fẹ́ lọ́mọ sọ̀rọ̀ yín sọ yín sọ kí iná dandan dẹ́ mi bá kiri láì padà sí gbogbo àwẹ̀ àgàlì wo ọ̀gá ìkórèpo kó rà sí jẹnẹrétọ̀ mọ́tò bọ̀bìnrin kí o gbére ọ̀dọ̀ mẹkáníìkì ẹ̀ kò wẹrun rẹ̀ bíi ti pẹ́. yókò ọlọ́run máa kú iṣẹ́ o inú ẹ̀ máa máa dùn báyẹn o torí ó ń sọ àwọn stupid dialect kan lẹ́nu a máa believe pé human being lòun náà non living thing èèyàn tó yẹ pé ó kọ <clears throat> ọlọ́run kárí kò yí kó bóyá ojú wa lọ ni màá ló fọ́ mu ṣé ẹ̀kọ́ kọ̀ kírètì wílé ìkó dẹ̀ pè ní human being pẹ̀lú nǹkan tó ń sọ lẹ́nu. o accident. how come ah ẹ uh, eh, ok níbo ni sport ibi tẹ wà. Ah, jọ̀ọ́ mo bye, bye, bye, bye, bye. hello dear jọ mi nílé mi tọ̀ fún bẹ́ẹ̀ mọ́ jọ̀mọ́ láti attend sí urgent kọ̀ọ̀kan sìn. kálọ́kù ẹ ọkùnkùn lẹ́kù ọkùnkùn update nǹkan tó bá ṣẹlẹ̀ it's okay it's okay okay. jọ tí n bá délé màá máa explain fún ẹ better okay. Guara, guara. àríkájú wúwú ẹ̀tàn tókùnrin tẹ̀pà ẹ̀pà ló ta tán ló fi fi jọ̀nàjọ̀nà gbàdí. adibafo kété tí lọ rè báwọn nájà ooru mu àwa là ń dárò ara wa òò àwa là ń dárò ara wa òkété mọ̀mọ̀ kú òò lẹ́gbẹ̀rẹ̀ ń dárò àwa ara là ń dárò ara wa òò. adékúnlé o ó di gbére ó di kése náà ó ládàánú abẹ́rẹ́ sọnù bẹ́ẹ̀ la ò rí. àṣà àwòrán ìgbé àwa ò rí tẹ́tẹ́tẹ́. Adékúnlé odigbere odikese o ó di kése ó dárìnà kó ó dojú àlá ó wá dọjọ́ mi ọjọ́ re kò sẹ́ni tí ò ní kú bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ò ní rọrùn. apá ẹ̀gúté lẹ́nu ọ̀káwùsá ẹnu yí biribiri ló mọ́. adífá fún Ọ̀rúnmìlà wọ́n bàbá ṣe pé mọ̀rúnlé mọ̀rúnlé adífá fún Ọ̀rúnmìlà wọ́n bàbá ṣe pé mọ̀rúnà mọ̀rúnà adífá fún Ọ̀rúnmìlà wọ́n bàbá ṣe pé mọ̀rúnṣu mọ̀rúnṣu bí iṣu ifá ni ẹni ń bá fi mí ṣe pé mọ̀rúnlé sojú onílánílá ṣe é sogún sojú oníkàn nìkan ṣe ń wẹ̀wù ẹ̀jẹ̀ sojú olóko làlà òkè làlà sàlẹ̀ ṣe é wọ̀gbẹ́ sojú olóko ní dandan bí ṣe ń pọ̀n lẹ́yìn igi kí ni ó pelégbè fún gbogbo wa o ṣàwòrò pèpè ni ó pelégbè fún gbogbo wa. àṣà àwòrègbè àwa ò rí gbẹgbẹgbẹ lóde ìlú. tó Adékúnlé o ó wù wá kó o bá wa gbé pẹ́pẹ́ pẹ́pẹ́ títí títí àmọ́ ènìyàn ló lónìí ọlọ́run ọba ló lọ́la ọba òkè ló lọ́tún la pẹ̀lú ó ṣe tán tí ọlọ́run ọba mú ọ sọ́dọ̀ láàrin wa léyìí tí ò dùn mọ́ wa àmọ́ tí ò sí ní ta fẹ́ bá Elédùmarè ṣe àwa yọ ẹsẹ̀ kúrò láàrin wa lọ́dọ̀ tòun àwa yọ ẹsẹ̀ kúrò láàrin wa lọ́dọ̀ tòun ikú kankan ò gbọdọ̀ pa wá mọ́ o àrùn kankan ò gbọdọ̀ gbé wá sí torí ikú kì í palẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ ikú tó bá ń pọmọdé nílé ìròyìn tó ń pàgbàlagbà kò gbọdọ̀ pa ogo wa mọ́ o ẹ̀tọ́ tiẹ̀ nì gẹ́gẹ́ bí ìyànà láàrin gbogbo wa àti fún ọ̀pọ̀ ọmọ bá tiẹ̀ lọ àtẹkùnlé ó dìgbà ó di gbére o a ò mọ̀ rí ọmọ o. Adékúnlé gbé e o a ò mọ̀ rí ọmọ o gbé e o a ò mọ̀ rí ọmọ o. Adékúnlé gbére o a ò mọ̀ rí ọmọ o. gbére e o Adékúnlé gbére o a ò mọ̀ rí ọmọ o. ọmọràn ní ìjò wàràwàrà wàràwàrà ní wàràwàrà wàràwàrà lọ́jà ayé ẹni tó bá máa jó orí àpáta láwọn ohun àáké ẹ ò mọ̀ wípé ojúbọ̀rọ̀ kò gbọ́mọ lọ́wọ́ ìgbọ̀rọ̀. ìṣirò ṣẹlẹ̀. yagba. omi mì yagba. ó tú yagba. ó mì yagba. ó tú yagba. ó mì yagba. kí lè sọ pé ó ṣẹlẹ̀. bàbá kúnlé tó kú ni ibi tá ti ń jẹ àpèjẹ látúndì tó tún wá bá wa jẹ àpèjẹ ó yà wá lẹ́nu. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu torí pé bó sì yẹ kó rí òun lórí òun síbẹ̀ ẹ gbọ́ tá à ń pe ohun ajé nínú ibi tá a ti sí ajé tí gbogbo wa ń lò wá wípé àtúnyàgbá arìnyàgbá ìrú ẹsìn ní ògbẹ́bì kan àdífá fún wa ti ru ẹsẹ̀ tí ń sa òrò di òrò wọ́n ń sa ọ̀run ẹjọ̀wọ́ ẹ̀rọ mi àyàmọ̀ṣe bẹ́kẹ̀ lé òbárólé ará ọ̀run ẹjọ̀wọ́ ẹ̀rọ mi àyàmọ̀ṣe bóbìnrin òbáró ará ọ̀run ẹjọ̀ wọ ẹrú mi ríró lògó ró tọmọ rẹ̀ lẹ́yìn ó ró tìyín lẹ́yìn ni torí pé kò lè fi ilẹ̀ nígbà kankan ẹ̀yin rò pé ẹ̀yin ti fi sílẹ̀ pé ẹ̀yin wà nílé ayé òun ti gbòdì ọ̀run lọ kò lè fi ilẹ̀ pàápàá jùlọ ìpèjẹ tẹ̀ ń jẹun ẹ gbọ́dọ̀ jẹ pèjẹ yìí tán kó má bàa ń jẹ nínú ẹ̀ torí tí ọba fi lè jẹ nínú ẹ̀ ewu ni fún gbogbo yín. Ah. bẹ́ẹ̀ ni àmọ́ ẹ̀fọ́ kan yín balẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀mí ní oògùn kankan kan kése ni. Ah ẹ fọkànbalẹ̀ mímí kò ní mì ìkọkàn kì í péjú lẹ́sẹ̀ ìkọkàn kì í kọbalá ọ̀gángan ọ̀nà báyìí lálá kì í sọ ẹ fọkànbalẹ̀. ọlọ́run jẹ́ ká rí kù jíjì mọ́ so ohun tẹ́ ń tra láti sọ́n sí pé tí anybody bá tún lọ láàrin wọn ẹ pé so tá a bá fẹ́ máa jà pé jẹ́ iṣẹ́ wọn á tún máa yọ sí wa náà ni. ẹ wo bí ẹ má sọ̀rọ̀ yìí dáwọ́ ẹ̀ wá ikú kan kò ní yẹn pamọ́ torí kí òkè ìpalẹ̀ ilẹ̀ ni ó tẹ̀ ògbólógbò àjẹkàn gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ táwòdì bá fò lókè ojú rẹ̀ àtòlẹ̀ àtòkọ̀rọ̀ ikú ò ní í pamọ́. ẹ wo èmi gan fẹ́ ránṣẹ́ pè yín tẹ́lẹ̀ tó ní mo lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ àwọn ìgbésẹ̀ tuntun kan náà tí wàá ní tí wọ́n fẹ́ gbélé yín lórí torí kí n kàn bá a sí ẹ jókòó dé mi no no no don't don't don't tell me that rubbish ẹ má sọ nonsense yẹn fún mi now ẹ eh? mo ti gbéṣẹ́ fún yín for very long time mo ti gbéṣẹ́ fún yín now iṣẹ́ hmm, let me talk ilé yìí mọ́mísí mo ni mo fẹ́ kọ fún ìgbà tí mọ́mísí complain complain complain complain ilé tí mo ń kọ́ pé mo fẹ́ fi máa ṣe bíi ibi tí màmá ṣe pure water and, and the rest ilé yẹn mo padà wọ́n pé kí mọ́mísí mi lọ máa gbé àná ilé tí mo ń sọ yìí ẹ̀yìn ìgbà tí mo gbélé fún yín after six months ni mo tó bẹ̀rẹ̀ sí ń kọ́ yẹn with another contractor ẹ ti kọ́ ilé tipẹ́ tí tẹ́ bá sọ pé kinní kan sì ko ẹ máa ní dáàdi yín ó ṣe kinní kan ẹ lọ fún bẹ́ẹ̀rì àǹtí yín kan ẹ lọ fún kinní kan why. ẹ má bínú ọ̀gá ẹ wò ẹ má fún mi di middle of next month gbogbo ṣẹlẹ̀ pátá. middle of next month i can't deal with that ó ti pẹ́ jù i can't. tí n bá tún ní kí n sọ fún yín pé ending of this month ó máa tún àgbẹ̀ mọ̀ ń parọ́ fún yín ni but ẹ jẹ́ ká fi sí middle of next month. ló bẹ́ẹ̀ ṣe ń parọ́ nìyẹn because you you you you don't, tell me that you be. Ah kí ni mo sọ kó ṣe mí mo sọ kó ṣe mí you be stealing my money o dè níyìn. kí ló dé. somebody help o. kí la sọ pọ̀ sẹ́. Eh, eh, bàbá àwọn anything tó ṣe wọ́n kàn déédéé pè wá ni pé ó ṣubú ní site kádẹ̀ tó débẹ̀ àti rohun àti contractor tó ń gbéra wọn àmọ́ nǹkan tó ṣe. ẹ wàá mọ nǹkan tó ṣe ẹ gbọ́ ẹ mọ nǹkan tó ṣe. àmọ́ ah, sà àmọ́. Ah, ṣé lójú ni ẹ fi mọ̀ náà wò rí ṣé ẹni pé ọkùnrin ti jẹ ìwọ ni. kò jẹ́wọ́ o kò jẹ́wọ́ o kò jẹ́wọ́ ah, ah, o. gbogbo alajọ rìn gbogbo alajọ ṣe kọkọ. ìbá tó fi lọ sáìtì yẹn eh, kò ju ten minutes lọ. kò jẹ́wọ́ kò jẹ́wọ́. Ah, gbogbo ilé ayé mi búra sí pé kò jẹ́wọ́. èmi sọ̀rọ̀ ẹ̀yin mi náà ń padà arákùnrin yóò jẹ́wọ́ ẹ̀rí náà wọlé sí i. tagbọ́n bá fẹ́ sọ̀rọ̀ akìrìbọ̀lé bídà bá fẹ́ sọ̀rọ̀ akẹ́kùbakọ̀ ọdẹ wo òrìṣà ikú kì í palẹ̀ ilẹ̀ ló tẹ̀ ògbólógbò ajẹ́kọ̀ gbọ́dọ̀ mú mi ọ̀rọ̀ táwọn ìbá fò lókè ojú rẹ̀ atọ́lé atọ́kọ ẹ̀ la gẹ́rẹ́rẹ́ onítorí. ṣé wàá dùn mí gan bọ́ ilé tó wá ṣe last time yóò dùn mí yàtọ̀ mo dẹ̀ ń pè láti pè last two weeks ẹ̀ eh? o dẹ̀ o dẹ̀ o dẹ̀ o dẹ̀ o gbé kọ́ mi tó bá tún wá gbé kọ́ mi gan wàá máa ṣe bẹ́ẹ̀ ní pójú oorun ló ti ń sọ̀rọ̀ ṣé mo ṣe é ni. má bínú now ẹ má bínú i'm very sorry àti bí last two weeks ló ti rẹ̀ mí even mi kò fẹ́ sọ fún ẹni má bínú oúnjẹ tá a jẹ lẹ́ẹ̀kan yẹn gan ṣé lára ń rìn mí. ṣé o ti ṣe test fún malaria. nǹkan tí mo máa ń sọ nìyẹn ò kí n ká anything sí go to the hospital lọ ṣe test malaria àbí typhoid then you get yourself treated. okay mo mọ̀ pé kí n máa ṣẹlẹ̀ um, okay i still have some. Gosh. Um, you walk by late for your transport. Then by by 8 p.m., my send 250 here. So you go to that hospital, to Ajolo last time. You get yeah. uh, go there. Because you are from Otumba Dotun. All right. You get uh, it was often one day we the doctor will give we be doctor captain. Ó máa ṣe everything fún. Mm. Thank you very much, mm. I love you. too. Babe. Yes. Ṣojú àjẹ́ kó mọ̀ pé olóyún. Báwo ma ṣe jẹ́ kó mọ̀? Jẹ́ kó mọ̀ What is wrong with you? And. Okay. Ṣojú as in like ṣe anything, you know? Kí la ṣe? Ẹ̀tọ́ ìpín ìgbà tá a ṣe tán gan-an ó mi hundred k cash ni. Kí n tó délé bá aláàtú fifty ti wọlé. Why will you do that? Why won't I? Oh. Pẹ̀lú oyún nínú ó dẹ̀ mọ̀ pé wọ́n kì í ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá. ọ̀rọ̀ lórí owó là ń sọ yìí. bọ́ bébì ẹni tó ni oyún náà nǹkan. mo pé kò pí ni. Hmm ṣé nǹkan ọ̀ṣà kìí ṣe bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá ṣá but advice mi ni fún ẹ ni pé maybe you should go and flush that baby because kó má di pé ọmọ máa ní bàbá méjì black hair white hair you know what i'm saying. kò bá ní bàbá mẹ́ta. <laughs> come on let's go. ẹ ti rí kó kéde wọ kó jẹ wọ kó jẹ wọ kó jẹ wọ mí náà ṣe mọ. Ah! mi máa gbé méjì gan. lọmọkùnrin tó ti bẹ́ẹ̀ bọ́dà sùn tó ti bá bara méjì sùn sẹ́yìn ò rí pé ń tó bá láṣepọ̀ abara méjì òbí sẹ́kẹ̀dẹ̀ fi ayé ṣe. torí ọlọ ẹ wọ́n ní pé abẹ́ jọmọ lọ́wọ́ àjọ abẹ nù ẹ bá abẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ má bínú ẹ kí ni solution. olórí burúkú ni kẹ́ ẹ tó ṣe bí kò sọmú kóun lóyún. solution fẹ́ni tó jẹ́ ìwọ ẹbọra sẹ́yìn gbàgbé pé oyin sí oyin fàfárà délé ẹ̀rù sí ó fàkìrọ̀ délẹ̀ ìgbóná sí tòun ti kàrà wọn agbẹ́kọ́lé tán ó fọ́ abẹ́ ẹ̀wá tì adífáfọ́mọ èyí tí alágbó òrìṣà kò sórí sàlàyé mọ́ ojú ọ̀bọ là ń bọ̀ ojú ọ̀bọ là ń bọ̀ kò sórí sàlàyé mọ́ ojú ọ̀bọ là ń bọ̀. ẹ ah. ṣe sà ẹ ṣe sà ọlọ́run àṣìṣe tí yín ọ̀la ṣe pé ẹ ní kẹgbà kó sà. tó bá ṣe pé a nírú èèyàn báyìí kọ́ ó kọ́ máa dùn dànù. ṣé ẹ bọ́ kò tí ọba sọ ni wọ́n ní pé kò sórí sàlàyé mọ́ wípé ojú ọ̀bọ là ń bọ̀. sọ́ṣà wà láyé tẹ́lẹ̀. wọ́n ní dọ̀tún ti kú bọ́ọ̀dì lásán là ń wò ó. ọṣẹ ọ̀rẹ́ mi mi ó kú gbogbo ìgbà. gbogbo ìgbà ni ẹ jàre ó ga ó ṣe okú àlejò mi látàárọ̀. ee kò tó pẹ́. bọ̀ ọ̀rẹ́ mi ó dùn mí o. kí ni ah Dubai tó lọ yìí ó dùn mí gan. ó má bínú eh? wọ́n kò easy kí ọkọ̀ jókòó sínú flight for several hours ah. ara ń fẹ́ sí mi ọ̀rẹ́ má hmm, bínú. òótọ́ níṣẹ́ bọ̀ àwọn goal tí mo fẹ́ ra yẹn everything mo ti set sílẹ̀ pé àìwọ́ ah, ló máa bá mi rà eh, àwọn party tí mo fẹ́ lọ tí mo fẹ́ lò wọ́n fún àwọ̀ ah, oh, in fact ó dùn mí o ó dùn mí. èmi náà mo ṣe máa bẹ̀rẹ̀ but not now okay. Hmm. jẹ́ ǹsẹ̀ kí bàbá yìí tó dé. all right all right má bínú èmi náà ní abẹ́ ra gbogbo nǹkan tó fẹ́. kò sí wàhálà hmm. inú mi á dùn ǹjẹ́ nǹkan sí ẹjẹ́ ìdìmọ̀ tó ń fẹ́ lọ bá bàbá yìí pípẹ́ oúnjẹ kò sóhun. sábà mi kí wọn tán bá dé wọn ti miss àwọn náà. ẹ ẹ ah, òun náà jẹ́ kánípọ̀ ní wàá rí nsìn. ọ̀rẹ́ mi ò dúró jáde táìmù ti lọ <laughs> Ani! Ah, ah, ah, babe, mo láì dáhùn síbẹ̀ yẹn tó dẹ̀ páyán rìn lára mi ni. Ayan. Ẹ́ẹ̀ ni mo. Ayan báyìí nà án. Ayan wà. Pẹ̀lẹ́, o ṣe nítorí ayan lóṣù Sorry, sorry. I don't even know. Kí ni ẹ ṣàrùn lára Just calm down, okay. Ah, honey. Ah, are you all right? Babe. Ah. Honey. Ah, níbo lo wà? kọ́ ló bá wọn jẹ nínú oúnjẹ náà. Ah, bàbá mi bá wọn jẹ o mi bá wọn jẹ o. ó bá wọn jẹ. Ah, bàbá mi ò jẹ o. Ah! máa jẹ o jẹun. àbẹ̀jáde mi ò jẹ o. o ti jẹ́ dàkúdà. ẹnikẹ́ni tó bá dọ́rù ẹjẹ́ ètò ìdánwò yìí dandan ni kò ń burúkú kó máa ṣubú lọ búburú. ó búburú ó máa ṣubú lọ búburú mọ́lẹ̀ ẹ̀dùn àràbà ọmọ ṣubú lẹ́gùn ẹ̀wọ̀n ẹ̀dùn ẹ̀wọ̀n ọmọ ṣubú lẹ́gùn ọ̀sẹ̀ rẹ̀ pàmì ipá ọmọ ṣubú lura wọn bẹ́ẹ̀ bí ọ̀nà yọ̀wọ̀ ìyá mo kìlọ̀ fún yìí mo ní má sẹ́yìn ayé ló ń gbé àbàtì sẹ́tà kó dòdò ọ̀rẹ́ ètò ọ̀sẹ̀ yìí aṣọ òbọ̀mọ̀ yẹ mọ́ ọmọ yẹ rẹ ti rìn owó jà ah, bẹ́ẹ̀ ni mo sọ. Baba, ah, kí ló máa ṣẹlẹ̀ sí báyìí. n tó fẹ́ ṣẹlẹ̀ ah, ọ̀ ń bíbí ọ̀ ń bíbí ni n tó fẹ́ ṣẹlẹ̀ ní tí mo kìlọ̀ fún yín àbí tí mo kìlọ̀ fún yín kò sí jọ́sẹ̀lẹ̀ sí ọ lẹ́yìn ibi táwọn tó kọ ẹ̀rọ kí wọ́n náà padà síbẹ̀ ẹ bá yẹn kú báyìí ikú mi ò dáa ẹ bá yẹn ṣàánú mi ni èmi kìlọ̀ fún pé kó má dáhùn ẹ bá yẹn ṣàánú mi ẹ ṣàánú mi ikú mi ò tí ì dá mi ò tí ì náwó yìí ẹ bá yẹn ṣàánú fún mi ẹ má jẹ́ kú báyìí ẹ bá yẹn jọ ẹ bá yẹn jọ o. dìde dìde ẹ má jẹ́ dìde bàbá. àní kò dìde nítorí dánwò ikú ni kì í sàrò. Ah. torí pé tó bá jáde lójú dandan ni kò ṣe é wò àmọ́ kí wọ́n sọ fún ẹni pé kó lọ bẹ ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá rẹ bá fẹ́ yọ ọ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ̀rẹ̀ sí gba orí ẹ̀ mú ah. bóyá ṣe é ṣe kádùsí ọ wà ọmọ lọ sílé nìsín ọ̀nà wá ibì kan tó jókòó sí tó bẹ̀rẹ̀ sí ní sàdúrà pé ẹlẹ́dàá rẹ wọ́n dàbọ̀dé dákun ah. jọ mi nínú ewu tí mo wà yìí mo bá ti dùn gbogbo tí mo bá wọnú ilé tí mo bá lọ sà tí mo bá lọ ṣe tó bá fi lè gbọ́ àjẹpẹ́lẹ́ dára rẹ̀ gbọ́nù àmọ́ tí o bá gbọ́ ayọ̀ òun. bàbá ẹ̀yin náà lè rán mi ṣe o. ó jẹ́ pé bàbá ìkó mọ̀ ní. ẹlẹ́dàá rẹ ni kò bẹ́ o. bàbá ẹlẹ́dàá rẹ pípé ẹlẹ́dàá mi tí wọ́n ìkọ́lọ̀ ní ó jẹ́ o. kàtúnṣe wà ní ọ̀rọ̀ rẹ o. ẹ jọ ẹ jẹ́ kàtúnṣe wà bàbá ẹ jọ babaláwo sọ oògùn yóò jẹbi iná yóò sì làbí yóò sì mọlẹ ẹ lówó tán ẹ lọ́rọ̀ ìgbà náà lẹwà fẹ yayọ àyọpọrọ yóò wá jẹ pé ìwọ tí wọn yẹ mọ jẹ wo ikú ni o kì í sànù torí tó bá já lọ kó ṣe é ṣe kó ṣe é wò ìwọ náà bá tiẹ̀ lọ ayé yóò smooth. bẹ́ẹ̀ ni ẹ kò this life is not balanced yes life is kò balance life yìí bẹ́ẹ̀ ni báyọ̀ sí It was fúnra rẹ ló my lord depression ọ̀nà mi bẹ́ẹ̀ ni ẹ bẹ́ẹ̀ ni ẹ ayé yóò balance Yeah, only depend ibi tó bá kọ sí ẹ wà wá báyìí wà bẹ́ẹ̀ ni ẹ. ọ̀rẹ́ mi this life is not balance. ó ti yẹ wà bẹ́ẹ̀ ni ẹ. wà á lọ ìtọ́jú ọ̀nà wà bẹ́ẹ̀ ni ẹ ayé kẹsàn fún ẹ this life is in balance ayé tó bá dé balance tó sí ẹ wà bẹ́ẹ̀ díẹ̀ ayé yóò balance bẹ́ẹ̀ díẹ̀ ayé yóò balance bẹ́ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ó sì yẹ wà á lo six yẹ wà bí bẹ́ẹ̀ ní láì this life is in balance ọ̀pẹ̀lẹ́ ẹ kú jùlọ sọ. Michael uh, meet our friend. Ah, Mr. Mike, ọ̀rọ̀ yìí wo ni mi ò mọ̀. ṣùgbọ́n tí wọ́n fi lọ yẹn àwọn ṣe kó wá sí àdúgbò báyìí wọ́n ṣe kọ́ lé síbẹ̀ ni. àwọn dẹ̀ náà sí wá gbọ́n ní gbogbo ayé àánú wọ́n ṣe yọ wọ́n ṣe yọ. báwo ni. àánú báwo ni kẹ. ẹ̀gbọ́n wa lélẹ̀ ẹlẹ́gbọ́n àgbà náwó sí wọn adult friend wa ni wọn. Uh-uh. <laughs> wọ́n ti lé ní fifty bó ṣe wọ́n yes now ah, it's over fifty <laughs> <laughs> mi ò mọ gbàtẹ́gbọ́n ah, mi pé ẹgbẹ́ ẹgbẹ́ ni ogun wa ni. Ah, ẹ ti ẹ wò ó mo fẹ́ kẹ́ mọ̀ yín pé ọjọ́ orí kọ́ lẹ́gbọ̀n ipò sálàgbà. bẹ́ẹ̀ ni sà bọ́ sí gẹ́gẹ́ bí ọmọ yorùbá èèyàn gẹ́gẹ́ máa respect ẹ tó bá jìnnà ẹ tó bá tọwọ́ bá tọ́sí ká fún lọ́wọ́ yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. thank you very much ẹ̀yin eh, mi dùn pẹ̀lú àlejò mi tẹ́ gbà èmi náà dẹ̀ ní ìní bójú mi jẹ́ àmọ́ láwọn kọ̀ọ̀kan tí mo ní lọ́kàn tó gbé mi wá lọ́jọ́ tó ní sẹ́ríbẹ̀ sẹ́rí mi lórí ìjókòó yìí mo jẹ́ èèyàn tó lẹ́bùn gan mo lẹ́bùn àlá. àwa mọ̀ àwa mọ̀. mo tún wá lẹ́bùn kéèyàn rí yàn lórí ìjókòó kán dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀dá tí yẹn jẹ́ fún mi. bí irú àṣírí tàbí nǹkan tí yẹn ti ṣe ní kọ̀rọ̀ tí ọkọ máa expose ẹ̀. Ah. <laughs> I love your gift sir. Ah ọ̀rọ̀ tí mo fẹ́ bí mo fẹ́ kẹ́ ẹ dáhùn lọ́wọ́ kan gbogbo ẹ̀yin tẹ́ wà nù lé ẹ lálàá mọ́júmọ́ yìí abẹ́ lálà. èmi lálà mi ò. èmi náà lálà. ìwọ náà lálà. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ <laughs> ṣé wàá fẹ́ gbọ́ nítòótọ́ ẹ jẹ ayé bí ẹni tó ń jẹ so ẹ lò gbà bí ẹni tí ò ní kú mọ́ ìkìlọ̀ ló wá délẹ̀ yìí o àlá tẹ́ ẹ láàyè bẹ́ẹ̀ ṣe la náà ní kẹ́ ẹ jẹ́ kó wọlé kẹ́ ẹ lóòyẹ̀ ẹ má dábàá kó gbogbo ohun tẹ́ ẹ rí lójú oorun ẹ fẹ́ gbégbèsè lé lórí torí tẹ́ ẹ bá dán wò ewu ni ǹjẹ́ ẹ rántí pé àlá tẹ́ ẹ láìpò gbogbo tẹ́ ẹ rí lójú oorun tẹ́ ẹ lò tẹ́ ẹ fi lògbà ǹjẹ́ ẹ rántí pé owó lásán kọ́ ẹ sògùn owó ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ogun owó tẹ́ wá ṣe yìí nítòótọ́ ẹja ayé ọ̀hún bí ẹni tó ń jẹ so ṣe rántí pé gbẹ̀yìn gbẹ̀yìn ogun owó yìí gbogbo yín pátápátá lẹ̀ sẹ̀mí lè tó túmọ̀ sí pé tá lọ bá lọ dandan ni ká bọ̀ padà wá owó ìrọ̀rùn ló dáa láyé o owó ìdùnnú ló dáa láyé o owó tẹ́yìn ò ní tí fọkànbalẹ̀ máa wà fún mi òun ló dáa o máa jẹ́ wàrà máa kú wàrà kò dáa lórílẹ̀ àlàyé o ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín arákùnrin tó jókòó yìí gbogbo ohun tó ní lórílẹ̀ àlàyé gbogbo ọkàn yìí méjèèjì tó dúró yìí bí ẹni kó sóògùn owó ni àbí. àánú ah, kò kí ṣe ọkàn wa nǹkan tá a bọ̀. bó ṣe rí gẹ́lẹ́ ah, nìyẹn ó ṣògùn owó gan-an ó ṣògùn owó ni. Ah, kò lè dínà yẹn gbọ́ Michael òṣogbo kò lè dínà yẹn gbogbo ọ̀nà lè ní ti fi prove ẹ̀ bó ṣògùn owó mm-hmm. kò sí ọjọ́ tí mo máa sunú léètì mi ò ní lálàá bó ṣògùn owó ọmọ á dídí gbé picture bó ṣe ṣògùn owó yẹn wá fún mi gangan ni àárẹ̀ <laughs> àwọn ọkùnrin làwọn kò sí nǹkan tá a lè sọ èèyàn ló fi ṣògùn owó tó ṣe àbírọ̀jì <laughs> so ìjọ kan tí mo try rí pé òkè jẹ́ kí n kò tiẹ̀ mọ̀ bóyá ẹ̀wọ̀n mi ni mo ń sọ àṣẹ àbí mò ń rí àṣẹ mo wá lọ sùn ta mi ò lálá kankan. kò ní lára. mo tún wá padà wá sínú ilé ìlẹ́yìn ọjọ́ tí mo lọ sùn ta ó tún gbé picture bí Michael ṣe ṣògùn owó wá fún mi gangan náà ah Michael kò lè máa ah, kí lè buttress point ẹ mm-hmm. ṣe ni Michael bẹ ṣe ń wo àwọn oúnjẹ ayé àwọn oúnjẹ àgbà àwọn oúnjẹ yẹn ló like bíi ká jí láàárọ̀ ká jẹ àsáró elépo rẹ́dẹ́rẹ́dẹ́ wà á máa fẹ́ bí fúnfún fọ́ orí mu wà á máa pè ní ṣúgà àti milk fáwa àdàbò pé ṣúgà àti milk kọ́ sínú ẹ̀bù ni. and ah, we are friends and ah, we are friends we are not even friends we are brothers. Ah, ewo làbúrò máa ń dìfún wa fáwa náà mú jẹ́ káwa náà mú káwa náà lówó eh. lọ́wọ́ fọnà làwọn wa ìkó tá a bá sọ nìyẹn o. very selfish. sẹ́ẹ̀tì délẹ̀ ìbádàkẹ́gbẹ́ni yín dání nílé ajé yìí ìbádá kéèyàn wádìí òfin tó tó kéèyàn tó mọ̀ tọrọ mo fi ń da yín lójú pé arákùnrin tó jókòó kò sóògùn owó gbogbo owó tó ní lórílẹ̀ alààyè owó tó mọ́ ni ọlọ́run ọba ló pèsè láti pàṣẹ ìwà àti sí ẹ̀ ló pèsè owó tó ní ló pèsè ẹ̀fún tó gbélé e lọ́wọ́ ẹ wò ó ẹ bóníire yọ o kí etí náà lè tẹ̀yìn lọ́wọ́ arákùnrin tẹ́ fojú ìwé wò kò sóńgbówó gbogbo àlá tẹ́ rò pé ẹ lá èrò ọkàn yín ló mú yín lálàá tẹ́ láwùn torí ẹ̀ níjọ́ tẹ́ ẹ wá sọ́dọ̀ mi. iṣẹ́ kejì tẹ́ gbé fún mi lórí ẹni tí ẹ ní ẹ̀ ń fura pé ń lu ẹlẹ́dàá yín ẹ fura o kò sí nǹkan tó jọ. Ah. bàbá kò lè possible ẹni ń lò ó ah, ẹ mọ tí mo sọ ni bíi pé kíyàwó ẹ̀ kan ro kọ́ máa fi orí kọ́ máa fi epo jẹ orí lójú wa kó máa sọ wípé nǹkan tó bò ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ni àbí kọ́ lọ ti àsáró kan tí ò bọ́ sí ẹ máa ti mọ̀ pé ìpèsè ni wọ́n wá ti jẹ ìpèsè jù ní àtúwọ́n á lálàá ah, ẹ máa tún wo ni o. <laughs> ẹ̀yin ọmọ yìí ẹ dá mẹ́mìí mọ́ ẹ dá nǹkan kan mọ̀ tẹ́ ẹ bá mọ tí mò ń sọ ẹ mọ̀ pé èmi kì í rí kí n sọ pé n ò rí mọ́ àwọn yorùbá bọ̀ wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá jẹ́pà lọ́tọ̀lọ́tọ̀ ni wọ́n ń fún olú oṣooṣù sẹ́nu ohun tó ń rí nítorí rí ohun tó rí rí nítorí rí ohun tó rí tòrí làákọ́ bá mọ kí lálàdé ìrànjẹ́ ebi kò lè bá fún ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí lọ́rí mu èyí tí mo wíhun mo fẹ́ kẹ́ ẹ gbà wípé bó ṣe rí mi kò lu ẹlẹ́dàá yín owó tó ní kì í sowó tí ò mọ́ ẹ fọkàrà yín balẹ̀. ẹ ẹ sà ẹ mo retí ẹ máa fẹ́ kẹ́ ṣe fún wa ẹ tún padà wọlé kẹtù lọ bèrè ọ̀hún tí wọn bá kọ́kọ́ bèrè nǹkan ní àkọ́kọ́ gbà mí ó lè má fihàn ní definite yes google náà máa ń ṣe bẹ́ẹ̀. ẹ tẹ bá ti lọ́sìn ẹ máa rí i pé o máa sọ pé ó ń lògùn wa tó mm. ra àmọ̀ fúnra wa. gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe tí ò yé mi tó. Ah. mo tó bẹ́ẹ̀ mi tó sọ bẹ́ẹ̀ ah. sáré. a kò yé mi ni ẹ wá ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín mo kọjá ẹni tí gafara ti ré bọ́ sómi o mo kọjá èèyàn tí tẹlẹ̀ tí wọlẹ̀ lóye èmi wá kọjá ẹni tí rúmọ̀lẹ́kẹ̀ bọ́ sí lọ́wọ́ bí n bá sà fún yín bẹ́ẹ̀ bá ní òjẹ́ ẹ yẹ ẹlẹ́dà yín wò ní tí mo sọ fún yín gẹ́lẹ́ bó ṣe rí nu àmọ́ tí ò bá wá dá yín lójú o wọn ó tún gbé ìgbésẹ̀ tuntun fún yín síbi ẹ máa lé ọ̀dọ́ rẹ̀ ẹjọ́ ń gbé ni ó ti dà èmi ò wá wá yín wá gẹ́gẹ́ bí àlejò yín. fine fine bí n bá ti fojú kan tó bá ní nǹkan kan nínú kọ́bọ̀dù ẹ̀ tó gbé pamọ́ àbí àdàbò tí bo gbogbo nǹkan téèyàn kì í rí mọ́lẹ̀ bí mi bá ti fojú kan báyìí <laughs> iná ràn kókun ẹ ti ẹ bàjẹ́ gbogbo káyọ̀sìkì tó ti gbà kó padà tó bá ti fi lówó báyìí ra mi máa ń ṣe kó ṣọ́ pé eh, eh, ó máa ń gbà. ẹ eh, ṣàṣà kò ń ṣe pé bóyá kí oògùn tó fi ń lówó kó bàjẹ́ oògùn tó kàn fi lè fi máa lo àìsìkì wa nìkan tí ó bá lówó mọ́ kò sí bí táwọn náà ti fẹ́ máa ró. fara yín balẹ̀ fara yín balẹ̀ èmi ò sọ fún yín pé ń lo àìsìkì yìí o mo ti jẹ́ ẹ mọ̀ nígbà tá a dúró yìí pé owó tó ní owó tó mọ́ ni àmọ́ nítorí pé mo sọ fún yín kò dá yín lójú ni mo ṣe fẹ́ gbé gbèsè tí mo fẹ́ gbé yìí bí n bá wá gbé tó bá wá jẹ́ pé ní nǹkan kan míì ní kọ̀rọ̀ bí n bá ti fojú kan dandan ni kí n rí ìgbà náà mo wà jẹ́ kẹ́ ẹ mọ orí èèyàn tó jẹ́ sọ ti yá báyìí ó dà sá ó ti dà báyìí ó fàìn sá ó fàìn bẹ́ẹ̀. ó dà kọ́lé mi ti ẹ̀dùn ẹ̀ bọ́t irú ilẹ̀kẹ̀tẹ̀ wẹ̀ wọn lè mọ̀ pé babaláwo ni bí a ti bá kàn tiẹ̀ lè bá wa yọ kẹ́kàn kẹ́kàn look like mo ti yẹ yín. ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ò ṣe fìgbẹ́ lẹ̀ ṣe ẹ̀ríjọ́ tẹ̀mí bá ń bọ̀ kò sẹ́ni tí ó mọ̀ pé ọjọ́ orí tèmi ju tiyín lọ torí ìmúra mi ìmúra ọ̀rẹ́ ní ọjọ́ kan. fáyìn fáyìn. ẹ kàn ṣe bí ẹni pé ẹ gbàlejò ọ̀rẹ́ yín tuntun kan wá ní àmọ́ bẹ́ẹ̀mi bá ti rí <laughs> iná aràn. ẹ jẹ́ kí iná jó gbogbo oògùn tó wà lára ẹ̀ kó bàjẹ́ kówó tó dẹ̀ wà lákàntì ẹ̀ kó bọ́ sàkántì. owó ẹ̀ mọ́ funfun ní níní àmọ́ ẹ kọ̀ ẹni kò dá yín lójú mo sì sọ pé tí n bá débi tí mo tó fojú kan n tó bá wà ní kọ̀kọ̀ kedere ni ó ní ó jáde sínú ìmọ́lẹ̀ mo wá débi ìbáyìí mo wá padà rí pé bá a lu abẹ̀bẹ̀ mọ́lẹ̀ nígbàgbà ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀ owó ẹ̀ mọ́ ìròkúrò tẹ́ ń rò sí kò rí bẹ́ẹ̀ kò sóògùn owó. so ẹ̀yin ló ń wádìí tèmi kiri ẹ̀ ń tọ́jú bọ́lé nítorí tèmi pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún yín ẹ a lọ kí wọn ni àwọn dẹ̀ wo wípé wọ́n kọ̀ wọ́n tí wọ́n bá lọ kí yàn jọ lẹ̀ ó dẹ̀ ifeanyi dẹ̀ rí wa inú má jì ọ̀nà làmì bàbá ó ti tójọ́ bíi mẹ́ta tí wọ́n ti máa ń bèèrè lọ́wọ́ mi pé kí n má wọn jáde mo dẹ̀ jẹ́ kó yé wọn wípé mi ò dọ́gbọ́n sí i ṣe rántí nígbà tá à ń hustle tá à ń ṣe ní block industry. Ah, kò sẹ́ tó lè gbàgbé yẹn náà mẹ́tẹ̀ẹ̀ta ọ́bù bìkínì wa ni a lè gbàgbé. bàbá ní ọjọ́ tí ọ̀gá wa sọ wípé ká wá sí ibi iṣẹ́ ní weekend tẹ̀yìn ò lọ yes tó fi lọ tí. ó oh, ká eh, fi lọ pati. ẹ oh, tá a fi lọ pati àṣírí tó fún ní five thousand naira tá a fi jọ fún ní one one five five hundred. Ah, mo ti ra parí nítọ́ onígbàjámọ̀. ẹ ò rí ibi máa rí dé. mo rí àkùkẹ́ ọ̀kẹ́rẹ́. dadi. mi kò lò. ẹ yà michael michael. ẹ Daddy. báwo ni. fine sir. ṣé wàá pa. yes sir. Ah, ìwọ nìkan ló ń ṣiṣẹ́ ní to tó kọ ẹ̀kọ́. Ah, kí ni update wa so mo kàn wá blocks. Eh, nǹkan tó lè ṣe ni pé èmi gan fẹ́ rí manager ni mo dẹ̀ ti try number. wọn títí kò lọ ni mo ṣe ní kí n wá síbí bóyá màá rí wọn. àwọn ah, ò sí around o bóyá kí n sáré lọ mú fòmù kí n fi pè yàwó. Ah! wọn ò around. ẹ eh, mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀. Ah! Kí ni fẹ́ ṣe Wọ́n gbé nọ́mbà yìí wọn ò gbé nọ́mbà. ẹ wọn má wọn má wọrí má wọrí. yes sir. má wọrí. ẹ Michael sir àwọn engine tẹ́ ń lò bíi ṣó lè operate ẹ. Ah, ah, gbogbo sí nǹkan tó mi ò mọ̀ ń pa ká lo engine ká yọ block. are you sure. Ah, yes sir iṣẹ́ wa ni. Michael Michael. yes sir. ah ó jọ mí lójú gan-an in fact ó jọ mí lójú gan-an. mi mọ̀ pé. ah young man bíi tiẹ̀ ṣì wà tá lè fún ní responsibility tá a dẹ̀ carry out bẹ́ẹ̀ yẹn because youth of nowadays wọ́n fẹ́ gbẹ̀gbẹ́ wọlé ni wọ́n fẹ́ lo ẹ máa rọ́mọ twenty years ó fẹ́ lo nǹkan tí bàbá sixty ò tí lò but ìwọ o mójútó sẹ́yìn a dẹ̀ rí discipline o wà diligent with that job o prudent accountability ẹ wà okay kò sí òòfàyè kankan sílẹ̀ fún wa láti doubt ability ẹ. Eh congratulations uh, in fact tó bá jí láàárọ̀ every day máa gbàdúrà fáwọn parent ẹ àtìyá àti bàbá pé ah, ẹ ṣé o ẹ kú ìtọ́jú mi ò tẹ́ ẹ tọ́ mi tí mo sì gbẹ̀kọ́ yes i can say that so mm, fún nǹkan tó wá ṣe yẹn irú contract yẹn mi wọ́n ṣe fún mi ni uh, about um, five hundred duplex so ìwọ ló máa lọ handle ìyẹn not only handle ìwọ ni mo fẹ́ gbé yẹn fún ló máa ṣe. five hundred duplex sir. bẹ́ẹ̀ni. thank you sir. ẹ wà ẹ mo mo ti rí lójú ìpẹ́ ìrùn báyìí pé ah báwo ni èmi o common labourer má jẹ́ kó yà ilẹ̀ má jẹ́ kó yà ilẹ̀ ẹ wò <laughs> ẹ má jẹ́ kó yà ilẹ̀ lò máa fọ ẹ ní financial backing gbogbo owó tó o need láti fi bẹ̀rẹ̀ èmi máa máa fún ẹ ní backing máa sponsor ẹ máa dẹ̀ supervise ẹ látọ̀ ọ̀kan so that wàá lè jèrè wàá lè ṣe tó jẹ́ pé ìwọ náà fi lè be on your own mo mọ̀ pé nǹkan tó máa rí lórí iṣẹ́ yẹn ó tó ẹ láti dá company tara ẹ̀ ńlẹ̀ so àdèmàmà pass iṣẹ́ sí ẹ wàá lè gbèrú sí i. àṣé mi náà máa padà dolówó dolówó. <laughs> tọ́lọ̀ ṣe máa ń ṣe nǹkan ẹ̀ nìyẹn because ìpele tó wà kéèyàn tó lè ní construction company tó máa ṣe kí o ti dọ̀ lọ́rọ̀ náà nìyẹn so nǹkan tá a máa ń sọ nìyẹn fáwọn ọmọ tó wà ní gbòòrò sí wípé ẹ mójú tó ṣe oríṣiríṣi nǹkan tí ò yẹ kẹ́ ẹ dá sí ilẹ̀ ń kojú sí ẹ fẹ́ gbẹ̀gbẹ́ wọlé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ fara ṣiṣẹ́ kẹ́ ẹ ṣòótọ́ èrè òótọ́ tí wọ́n ṣe ló jẹ yẹn má wàá yíwá ẹ padà o má yíwá ẹ padà o once again congratulations. Hmm? kí ló no no no no kí ló ṣe má sunkún o ò nídìí òun ló ṣokùnfà gbogbo nǹkan tí mo dì lónìí báyọ̀ ló ṣe lọ hmm. mi ò dọ́gbọ́n sí nǹkan kan. you should have told us. mo bẹ̀rù ní mo ronú bẹ́ẹ̀ níjọ́ yẹn o mo ronú ìwọlé lọ́sọ̀ pé lálàá o. orí ẹ̀ ò pé ìwọ kọ́kọ́ lálàá tó sọ fún mi pé orí tó yọ kùmọ̀ tó yọ kóńdó gbójúkó sórí odó pé omi gbóná ó fẹ́ máa do you love to like? èmi kọ́kọ́ èmi kọ́kọ́ sọ fẹ́ pé mo lálàá ìwọ kọ́ ló kọ́kọ́ sọ pé mo lálàá. nípa àwọn fi rọ́ọ̀sì ẹ̀. tó o bá sọ pé o lálàá èmi náà sọ pé mo lálàá. ọ̀rọ̀ kọ́kọ́ lẹ́kọ́ lálàá jẹ́ kókó ló kókó ló fẹ́ pa kókó yọ kókó yọ kókó yọ. oh this guy can lie. gbẹnu lọjọ. sẹ́ni bí tẹ́ ìbádàkẹ́ gbẹnu ara yín dání. mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá tó tí wọn ò fi bò mí lójú. ànífò bá bí ẹ ti fojú ara yín rí báyìí ìbá dáa nígbà tí mo sọ̀rọ̀ fún yín kẹ́ ẹ gbà mí gbọ́ ǹjẹ́ ẹ̀sìn tẹ́ ẹ ṣe níwájú ọ̀rẹ́ yín ǹjẹ́ ẹ ṣe ẹ̀bẹ̀ lẹ́dàá yín ẹ̀bẹ̀ orí yín nítorí àti wáyé ẹni kò lè yí padà ẹni tó bá lówó ẹni tó lọ́rọ̀ ẹni tó níre gbogbo lórílẹ̀ àlàyé akọ́látọ̀run pé yóò lè rí ẹ̀yin náà ẹ̀bẹ̀ orí yín ipò orí yín kó dúró tì yín kó ṣègbè lẹ́yìn yín kó mọ̀ fi yín fún yàjẹ́ òun ni fi ń sọ pé ògidìgidì amẹ́rin amẹ́rin tán agbàgbé ògidìgidì adífáforí tí ń lọ rè bá wọn tàkàrà láàánú ká ọba òrìṣà ó lóun ó gbèmí ó fún mi àyànmí ẹni ò gbọdọ̀ gbé mi tì ẹ̀bẹ̀ ẹlẹ́dàá yín kó má gbé yín tì arákùnrin yìí ẹni rere ni sí yín o ẹni rere ni sí yín ẹni tó yẹ ká ẹ dì lẹ́sẹ̀ mú ẹ forí ẹ ẹ fi gbá orí yín kórí tiẹ̀ náà lè pè ọ̀nà fún yín nítorí ẹni rere yìnyín òun ni yorùbá fi bọ̀ ni wọ́n fi mú orin ọpẹ́ sẹ́nu tí wọ́n bá rí ẹni rere bíi tiwọn wípé ẹni rere là ń wá o ènìyàn rere là ń pè é Elédùmarè bá wa ṣe bá wa ṣe o ẹni rere là ń wá o ò bá gbé lẹ́gbẹ̀ẹ́ náà kó gbé ríwò o kó o gbé kú ègbé o ọmọ sìn ọ̀rọ̀ gbogbo wá dọwọ́ rẹ má jẹ́ kéríwo ọ̀sìn òkú láàyè o ẹni rere là ń wá ẹni rere yín ni ẹ tì mọ́ lẹ́sẹ̀. mo bá wọn wọkọ̀ la mo bá wọn wọkọ̀ la eh. mo bá wọn wẹ̀dọ̀ àtẹ̀wọ̀rọ̀. tẹ odù ọ̀la ní.